ìwọ dẹ tó bẹ kíkọ fún mi lẹ́sẹ̀ ni. ó tiẹ̀ ti fọ́ ní ìjọba orí ẹgbà yìí ṣe o dé. táàmù ah, ah, owó yìí. irọ́ ni o. Ah, ọmọ dàbí ẹni pé rose ni. rose ni o. Eh? Eh? Rose gifty gifty wọ́n wọ̀ rẹ̀ wọ́n wọ̀ nǹkan. Eh? Rose Rose dáhùn ní mọ́tò ìwọ́n ní mọ́tò yìí irọ́ ni. Irọ́ ni. Àwọn ọ̀rẹ́ tún ti dán yàtọ̀. Tó lọ́wọ́ irọ́ ni o. Yéé! Ah. èmi ni o. ọwọ́ ẹ̀ ti bá a abẹ́ẹ̀wò ló àwọn ọ̀rẹ́ gan tún ti ń dà fífi táyán rọ́ọ̀sẹ́. ọ̀rẹ́ mi. bí ẹ kọ́kọ́ kí ọ dáadáa lọ. rọ́ọ̀sẹ́ ọ̀rẹ́ mi. abẹ́ẹ̀rọ lọ́hùn kì í mọ̀ pé dáa fúnyàn tí ò bá ti lọ́wọ́ ayé nu ṣé pé ni ayé bá ń ṣe nìkan ní mọ́ńsá slow motion rọ́ọ̀sẹ́ lójú rẹ̀ wá ń dẹ́gbẹ̀rin bí ojúbọ Ṣàngó yìí. ọ̀rẹ́ mi bẹ̀ sí mi jọ̀ọ́ bó ló ti rélé ilé ìbáàdì o bó ló ti rẹ́ṣin ọkọ mi mà ní òun ló ṣe surprise birthday fún mi ọkọ rẹ àmọ́ aládùúrà fọkọ rẹ kò ní kọlù gànà kò ní bọ́dọ̀ rí ibùjọ ọkọ̀ pọ̀. àmì ooo. a ò ní lọ ò ní lọ ọkùnrin kan wú ẹ ṣùṣùṣùṣù ó dẹ̀ gbé odidi mọ́tò ó fi ta ẹ lọ Ah, ah, just like that ọ̀tọ̀ọ̀tọ̀ lórí lóòótọ́ ṣóní kí àwa akátẹ̀ tó sọ wípé a manage ra mọ́tò tó ń wo lọ́nkọ yẹn adáwọ̀rá ni o ah, ilé ọlá bàjẹ́ wọ́n nu awọ. ẹ eh, ọ̀pọ̀lọpọ̀ gbà ó ní ó yeyeye ó yeyeyeye. kókèrè bá tiẹ̀ ní ọ̀pọ̀ kókò sí ẹ̀wò mi ṣùṣù báyìí kókò sí ẹ̀ fi bíi gift bíi ilé bíi mọ́tò kókò sí ẹ̀ fi ta mí lọ́rẹ́ bíi ti rose. ọ̀rẹ́ mi ẹ má kánjú tí gbogbo tiyín náà máa dé lágbára Ọlọ́run àmì ọ̀rẹ́ àmọ́ kò ṣe nísìn ṣíládùúrà táwa ń gbà ń sìn ní kí Ọlọ́run bá wa ṣe kárí mọ́gà kan kó gbórí wọlé kó wa sọ gbogbo gbogbo gbèsè tí yàrá ìyá ẹ ti jẹ wa kó wa dà á lẹ̀ tó yẹ kí n ṣe ń sìn èmi bí gbogbo kí ni ìṣe rí wọn fún mi bẹ́ẹ̀ ni ọmọ ẹ yẹ wọn lọ kéèjẹ ìsinmi wọn lọ sí mi ọmọ tó tún kọlà lóhùn yìí débé mi ṣe wà yé mi ìṣetán marriages ìṣetán marriage rárá mo ṣe wà bóyá tí n bá wá rí footballers ah, hmm, hmm, àsìkò gbáhùn ìwà settling down o ti fẹ́ settle down kó marry. marry sẹ ọmọ marriage sì mo. marriage kọ́ o fẹ́ marry àṣírà ọjà nìyẹn ẹni tó bá rí ẹ tó fi akọrin kó fún àyìnrìn àkúrà lóra o ẹ wá ṣọ́ọ̀nì bá wà jáde. Ah, ẹ wá mi ò múra yín wá o mo kàn ní kí n wá kí yín ni. má gbé yẹn wá o má sọ àwa gan jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé òde ṣùgbọ́n lọ́wọ́ tó dé ìwọ ló bá lọ ná gbogbo owó fàájì táwa ṣe lálẹ́ kò sí wàhálà bówó ikú bá ṣe mọ ló máa fi bọ́ jù. owó ọ̀lọ́wọ́ ẹ̀ jẹ́ ká lọ. ìwọ gan sọ́tọ̀ mo láì kí bó o sì sanwó orí pòun fibration nígbà tó gbọ́kọ̀ wá tọkọ̀ dán báyìí tó da nílẹ̀ báyẹn wá nípò múra wá dání kí là ń dúró ṣe ẹ̀yin ẹ̀wọ́ náà kọ ẹ járe ṣe fàájì járe. ó ní àwọn ilé ẹjẹ́ kan ṣe ẹ̀mú wọ́mọ̀ kan bọ́sì ìwọ síwájú. ẹ má jà ẹ bọ́dé. kèé ṣe pé mi òun ni mo fẹ́ ń du owner side so sùn fáyì wọ. ẹ ṣe wọ́n ni wọ́n ni mọ́tò ni. mo ń ṣe ẹ̀ tó fi ṣe fún ọjọ́ yìí. bàbá jáde ẹni máa wà yìí máa wà yìí tàbá tún jáde sí jẹ́ kí n jókòó sẹ́yìn. Ah. òun ló yọ drive gan torí kọ́lọ̀ ọ̀dọ̀wọ̀. Désiré kí lè tó ń bá mọ́mù mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé wọ́n bá ẹ wípé o fọ́kọ̀. èmi Désiré. ìwọ Désiré ṣé mo parọ́ mu ẹni gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi ṣó lè sọrú ẹ̀ sí ìyá tó bí ẹ lọ́mọ ẹ tó jẹ́ pé màá sọ̀rọ̀ nínú ilé ọmọ mi bíbá ìwà ní kí gbẹ́nu mi sọ́run. mọ́mì pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe fún mi bí ẹ tún ṣe nà mí tó mi máa sọ kọ́kọ́ sí i. Ah! ó dẹ̀ tún parọ́. mọ́mì. ṣé o fẹ́ kẹ̀yìn èmi àtọmọ mi síra wa ni o fẹ́ kọ́mọ mi lé mi jáde inú ilé fún ẹ ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ṣùgbọ́n kó tó di wípé irú ẹ̀ máa jábọ́ lẹ́nu ọmọ tèmi wípé màmá mi ẹ̀ jáde inú ilé yìí máa kó inú ilé yìí fún ah, ah, mi. mọ́mì kò tó yẹn ọmọ bẹ́ẹ̀ o lè mí yẹn báwo kò tó yẹn. kò sí gbogbo nǹkan tó bá wọn gbọ́sẹ̀ lọ́wọ́ kí n sọ pé àgbàlagbà ń parọ́ ok ṣé o jẹ́ ká lọ bẹ̀ wọ́n. mọ́mì move now. mọ́mì. wá ẹkún tó jókòó sí ìgbà tó sùn àmì ẹkún ìkélé yìí tó ń sùn yìí náà wọn ní asunkún lójọ́ ilé ló ń tú mo expect ẹ kó wá bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mọ́mì ojókòó sí ìgbà ìwọ̀n sunkún Désiré mi ò like o mi ò fi yá yẹn ṣeré o mi ò fi wọ́n ṣeré rárá bó ṣe ń ba àbọ̀ ya máa ní problem o èmi àti ẹ máa ní problem yes mi ò fẹ́ mi ò fẹ́ nǹkan tí mi ò fẹ́ mi ò fẹ́ mi ò lè torí tiẹ̀ tàpá sọ́run mi kò possible ọ̀run mi nìyẹn Kòrédé èmi náà ní parent ṣọmọṣà mo ní ìyá mi dẹ̀ lè jókòó kí n máa wòyàn tó máa bú ìyá mi. i'm glad i'm glad kó sọ yẹn. Kòrédé mi ò sàn kankan sí mọ́mì in fact mọ́mì ló gba ojú mi tó gbẹ etí. mọ́mì ṣe máa gba etí ẹ kò possible kí mọ́mì gba etí ẹ náà wọ́n náà gbọ́ you are a liar wo wọ́n náà gbọ́ òrùrọ́ tó ń pa bọ́ọ̀lù rọ́tò ń pa mi ò láìkẹ́ mo sọ fún ẹ kó tó di pé mi àti ẹ fẹ́ra ẹni tó bá máa fẹ́ mi gbọ́dọ̀ fẹ́ yà mí ni that is it mi ò fi wọ́n ṣeré rárá i just kémi àti ẹ má bàa ní problem please. Yeah, come in. Baby ohun agbèmọ̀ra kí ló dé báwo ni lásán nà lẹ́yìn kí ló dé. ṣé pé torí tiẹ̀ náà mo ṣe é ní káàkiri látàá tí tó wáyé lánàá ilẹ̀ ṣùgbọ́n. táìmù wo ló lọ oníkẹ́ táìmù ẹ̀wọ̀n tó lọ ọ máa parọ́ fún mi táìmù wo ló lọ. ọ̀nkù mi tí mo sọ fún ẹ kó promise mi fifty k ó kàn story mi ni ọwọ́ ọ̀rẹ́ mi mo ti lọ yá twenty thousand naira yìí gbà. èwo lélẹ̀ bí bí ìfún ẹjọ́ yìí owó kí lélẹ̀. ṣe ti gbà lọ́wọ́ mi náà náà. kí ni fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ fún ah, ah, ó dẹ̀ kó jáde bíi pé bí a mọ̀ tọrọ bára kí ni mo fi dé ṣe. má bínú má má get balance. lọ́tà wọn máa sọ wọn máa ní ọ̀nkù ọ̀nkù ọ̀nkù ọ̀nkù ọ̀nkù ọ̀nkù. see and again please mo fẹ́ fọlọ́ọ̀bà bẹ̀rẹ̀ lọ́jọ́ anything pertaining to ọ̀nkù ọ̀nkù jẹ́ máa gbọ́mọ́ ah, ṣé ni wàá nù mú gùn ni mo wà ní àṣẹ tó ń gbé mọ lápò ọkọ. ọkùnrin mi ló promise mo ìṣáà lè máa parọ́ fún ẹ má worry tó bá ti next week wọ́n lọ́ máa fún mi ní balance ẹ̀ máa fún ẹ lówó tó fẹ́ ẹjọ́ ló fẹ́ ròjà rẹ̀. ẹjọ́ lè fẹ́ rò. owó tó bá ṣe bá wọn bá mi ní bedroom. kí ló ṣe ní bedroom. kí ló kàṣà wọn máa ṣe ní bedroom. èmi náà sọ mo rò ó mo mọ̀ pé tí mo ti ń bọ́ sórí pé ọ̀nkù mi ò lówó lọ́wọ́ mo lọ ya lọ́dọ̀ ọ̀rẹ́ mi ni mo ti mọ̀ pé àṣekúdórógbó iṣẹ́ ayé mi ni fẹ́ ṣe lálẹ́ yìí. abẹ́ tèk tèk tèk tèk ọgbà lọ́nà gbàgbàgbà tọ́jú owó ẹ̀ sápò ẹ̀. kí n tọ́jú kí ni yanjú ẹ̀jà rẹ lórí ìgbẹ́ bí ṣe. báwo ṣe báyìí náà. tó bá kó yẹn sínú báàgì máa gba ẹ sí ẹ kó sọ pé òun ní tìjú ojú fẹ́ràn owó jẹ̀mí mi lọ àbójú òkè ń tì wọ̀ o dédé kò wọ pé ah ok mi ṣe ń bọ yòóyẹ ìràkọ wa kí ló wà ní kíchìnì kí ló fẹ́ sè o pè mí gbàgbé kí ni fẹ́ jẹ rí. lólè tèmi pé ní bedroom so I must follow to bedroom and go and die. má wọrí tó bá ti kúrò ní bedroom má sún oúnjẹ tó bá jẹ fẹ́ ibi kíchìnì. jẹ́ nǹkan kan jẹun náà okun làbí bí ti tàn jẹ́ ọkọ jẹun. má bọ̀ má bọ̀ má bọ̀ ní kí n má bọ̀ fẹ́ pa mí yàrá. má bọ̀ má bọ̀ ṣe lè tún wá ga it is well. yọkọ ẹnu ẹ irú ẹ̀ṣẹ̀ wo ló o bá ṣe tí yọkọ ẹ fi máa gbá etí ẹ. ẹ̀yin kí ni tó máa lè mú kọ́lé eléyìí o. Ah, ọ̀rẹ́ mi ó ti gentle gan-an irú ìyá ọkọ wo ni yìí nígbà tí o sọ fún ọkọ ẹ gangan kí ló rí sọ sí. mi ì sọ fọkàn mi o kódà ganan ìyá tún ní pé mo máa ń yájú sóun ni ó lọ purọ́ mọ́ mi mi ìfọwọ́kàn wọn mi ìdẹ̀bù wọn. Desire ìwọ ló fà á má fọkọ mi dáná ọjọ́ kan báyìí lèèyàn ń kọ kí ìyá ọkọ ẹ máa gbá ilé tí lójoojúmọ́ àfàìmọ̀ kọ́ pé ìyá yìí ló máa dàárín ìwà tọkọ ẹrú o. ó ti dàrú already látànà tí kìíní ti ṣẹlẹ̀ lọ́kọ mi ti ń ṣe anyhow sí mi. wo ọ̀rẹ́ mi ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan báyìí ló máa já sí. á dáa kò jẹ́ kí ìyá yẹn mọ̀ pé o ò gba nọ́sẹ̀ǹsì rárá Ah, wo tí ìyá ọkọ kan bá bá mi tó bá lòun gbé náà kọ̀ kárí èmi Olúwatóyìn máa bá a sọ kalẹ̀ ni. ọ̀rẹ́ mi mo ti ẹ̀ trust ẹ ṣé orí ìyọkọ tó bá ní kọ́ ìpín kéèyàn pọ́n lé lèèyàn máa pọ́n lé ta ló ní ìyọkọ òṣì wo ó gbé tàkó wá bó ṣe máa ṣe yọkọ ẹ kó mọ̀ pé òun ló máa padà lé ẹni gbẹ̀yìn àbí. ó sún mi o. ibi òrìṣì kan máa nà ẹ́ nílùú bàrà báyìí. God, disturb me now. Oh Lord of báyìí what is all this. ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ṣẹlẹ̀ eh? kí ló tó ń fi kọ́ tó fi ń disturb me for goodness sake why what for mo sọ fún ẹ mo ní mo wà meeting pé tí n bá ti ṣe tán màá pè é padà mo tún send text message mo tún send ẹ sí ẹ eh? o dẹ̀ fi kọ́ fi ń disturb mi ṣé mo jẹ́ lówó ni. Bámidélé èmi èmi ọmọ bó ní kẹ bẹ́ǹsì ọmọ kan ṣojú yẹ ẹbí tó pè ní children èmi terminator the smart lady. ẹ eh, mo mọ̀ náà ṣé wọ́n kì í dètè yan ni mo dètè ni àbí kòkòrò tiẹ̀ kò ṣe mọ̀jú kó jobi lọ owó owó owó ṣá eh, ṣó fẹ́ sọ mí atm ni àbí kí ni mo rà ń gbẹ́ tó tó yìí nà ó. ṣé wa ẹ̀. mò ń bọ̀ nílé ẹ̀ ń sìn mò ń bọ̀ wá sọ fún ìyàwó ẹ̀ tó bá délẹ̀ tán wọ́n máa ṣàlàyé fún ẹ jókòó síbẹ̀ o máa ṣe mítìn rẹ wàá gbélé gbọ́. má dé mi mọ́ hello ah já mi dànù lórí aago ní ṣá ayi jimmy ti ṣe ọjàrà báyìí o ọ̀dà. wèrèwò nìyẹn kí ló ṣẹlẹ̀ ìwà àti táwa ni. máa wọ máa lórí burúkú ìṣá òun bèrè lọ́mú gbé ṣé mi tẹ machine. àbó ah, ah, lórí burúkú ni àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni ó ń béèrè lọ́wọ́ tiẹ̀ olórí burúkú ọwọ́ rẹ̀ ṣé gbà tó ń ṣe tó ń dùn mọ́ tó ń yọ àwọn títa tó ń gbójú sókè kò mọ̀ ń gbà yẹn. ó sú mi o. tó ń kájú ẹ sókè tí wọ́n ń ṣe gbogbo iṣẹ́ fún o ìwọ complain gbà yẹn o so òun wá complain sí gbogbo tó ń gbà tí ń pọ̀ jù àbólórí burúkú ọjọ́ ìyàwó ìrìn ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni kí ni gbogbo yẹn. ó sú mi. Ah. ẹyin tí ẹ̀dá kò dúró náà ẹ̀yìn yóò ṣe ká ṣe kí ni òun fún ni àbí bò ó. àbí jẹ́ ká bójú wèrè jẹ́ ká jẹ́ kó tètè mọ àbí kí ni. ká terminate kí ló ń sọ yìí tí ò pẹ́ ẹ já lọ ayé ẹ ti bàjẹ́ lẹ́yìn. bí wọ́n ní wọ́n láì. ibẹ̀ dà. ilé wẹrẹ lélẹ́yìn ibi báyìí ibi báyìí ó ń dà kò sí ilé fa ah wowowowo mọ́tò ẹ̀ ló ń bọ̀ yìí mọ́tò ẹ̀ ló ń bọ̀ yìí. ọmọ ojú mi eh, sí rẹ̀ Bódìkẹ̀ kí ló fa gbélé ìbàdàn. kí ló fa kí ni ìbá tó ń tìbọ̀ tó ń fàyọ̀ tó ń jẹ́ǹjẹ̀kújẹ̀ ṣó sanwó ẹ̀ pé ni. ẹ dúró ọjà olùmúra lọ́wọ́ ẹ̀ ti lè sanwó àbí òun ra pọ̀pọ̀ lọ́wọ́ èèyàn mo ra pọ̀pọ̀. bẹ́ẹ̀ ni sọ́ọ̀sì pọ̀pọ̀ ṣì wọ́n lọ́la pọ̀pọ̀ lọ́ni burúkú lọ́la ìwọ ra pọ̀pọ̀ ilé ìwádìí gẹ́gẹ́ bí pọ̀pọ̀ òun wọ shoprite òun kọjá bó ṣe wù ẹ́ olórí burúkú ọwọ́ rẹ olójú òkòrògò olè ní ọ́ ó kó gbogbo ẹ̀ bó ṣe wù ẹ́ owó dẹ̀sìkò àti sanwó òun á sọ sítórì aláwìn ìmàlélẹ́yìn kẹ́ ẹ wá sanwó èwo làá gbàmìbà ò bá ti jà wá sanwó ló lè kù ẹ̀ kò tiẹ̀ sí bí ò ṣe ní mọ̀ sàn ẹ̀ ẹ̀ wo bí bọ̀dọ̀ onífọlẹ́yìn eláàlá lágbọ̀n onítọmọnà lábíyá tẹ̀sẹ̀gí mú bíi blackberry ṣàjẹ́ létí bíi kòtò lúrú ẹ wo bí o tẹ̀sàyà fífẹ̀ bí àyàyà èmi ọ̀nà ìsìn nọ́mà o bí mo ṣe wà yìí tọrọ mọ̀ pé mo ya wèrè náà fi ń jẹ́mọ̀ tẹ̀lé wọn ah. bí mo ṣe wà yìí ẹni tí ò ya wèrè ń dilé wa bọ́yọ́ ọmọ òkókó ni. Ah, ọmọ bẹ̀rẹ̀ ni o. yes òjì ọmọ wa gbé dàgbà ah ìgò fífọ́ ni ọ́fíìsì tèmi o bí mo ṣe wà yìí mò ń fọ́gò ju nǹkan mi lọ́yìn sórí yín di búlọ́ọ̀kù ní ìṣe mò ń fọ́gò yẹn fa fọ́ rárá mo wọ́n fọ́ tó fifteen àbí sixteen tẹ́ ẹ bá wá fẹ́ ń fọ́gò ẹ wọnú ọkọ̀ kẹ́ ẹ kówó jáde bẹ́ẹ̀ bá kó jáde nígbà táwọn bá ìdáná sun yín jungle justice ẹ mọ̀ pé ẹ pupa eyín yín báyìí yóò dàbí tọmọge òrukọ ni. jungle justice ló ń bẹ́ẹ̀ sọ yẹn ìdájọ́ ọwọ́ àwọn máa dájọ́ fún ẹ sí sí ni kó má Eh, eh, Paul ṣe. ṣó fẹ́ sanwó ni àbò fẹ́ rojọ́. Ah, ah, ọmọ bo ni kẹ o ní gbogbo ètò ìṣe. àtàwọn ìṣàwà lọ́wọ́ ẹ̀ sanwó. o ah, ní gbogbo ètò ìṣe. ṣé nígbà ń ṣe ìjọ mọ́fìlì ojú Netflix ni kí ló ń ṣe é. àjọ wà àjọ wà tó dé dání. ooo bẹ́ẹ̀sì a ti pẹ́ lórí ọ̀rọ̀ yìí náà èmi ní báyìí lórí bá da ọgbẹ́ ẹ̀rú sí i òkè ó fẹ́ gbọ́ ó ya ẹ́ ọgbẹ́ ta máa bọ̀ fún ẹ̀ ṣé kí n yá máa yọ ọ́ sí ìṣèjọba máa ṣe é fáyà àbí wọ́n ẹ̀ ní ẹnì kí ọ̀gá ẹ̀ ó ń gbé stove grey ó ń gbé mọ́tò yá ẹ̀ so tẹ̀lé mi ti sọ fún ọkọ mọ̀mọ́ tẹ̀lé àwọn ń pàṣẹ lórí ayé wọn èso wọn. ó là lóòótọ́ ó ń gbọ̀n bí ẹ̀dìyẹ gólóbà ó ń ta ọ̀bọ̀ ó ń torí ìbò ti gbogbo ẹ̀bọ mu àlè wá ní kó san owó wàá rò pé bóyá. rubbish personnel. ọmọ rẹ bí custard baby bù. ọmọ kó mo lọ ọ̀rẹ́ mi láì bó ṣe máa ń ṣe é níbi wọn ló máa ń ṣe báyìí ìgbàlá tó máa ríra rárá má jẹ́ ká ríra èmi á pè é tí má ti nídìí jẹ́ kí mi pè é. tó bá tiẹ̀ pè mí gan máa pè é ẹni tí bá ti nídìí owó màá pè é ní owó ilé yóò máa san tó fi máa kú asọ́ lọ́jọ́ alẹ́ ẹbí chop chopkins chopkins chopkins easy. Àdìdẹ́mọ̀ kọ́ ẹ̀kọ́ táwọn ọmọ wèrè lẹ́nu. kò fẹ́ sanwó aláwìn aṣèrè játijàti. A tún mọ ríra léra. jẹkùn náà jù báyìí náà lọ ayé kan ló wà kẹ́nìkan tó lóun máa jogún èmi gan jẹ́ kọ́ mọ̀ pé máa jogún ẹni tí ò mọ̀ gbà tí mò ń jìyà jíṣẹ́ tí mò ń jẹ ìrora nígbà tí màá bí ọmọ mi kò sẹ́ni tó mọ̀ bí mo ṣe rán ọmọ mi níléèwé kẹ́nìkan wá sọmọ tèmi di Father Christmas ó ti o àjọ hmm. wà lẹ́nu ọ̀nìyàn. Ah, mami, olha. Mami. Ah, ó káàbọ̀. Káàbọ̀. Báwo ni iṣẹ́? Màá dúpẹ́ fọlọ́run. Hmm. Ẹ mọ̀ ń gbádùn kẹ̀. Ta ló relé fún Ìyàwó ẹ̀ Ó lọ fi júùsì tó tutù, ó tún fi tilẹ̀. I see. Gbogbo ẹ̀ lè máa jọ lọ̀rọ̀lọ̀lọ̀. Thank you so much. Wá bá mi rìn, wá bá mi rìn wọ́n mi àgbà bìrì ẹ jẹ́ kí n lọ change náà màá jọ yìí. ó dà ó dà jọ yìí sàn. ó dà kọ mi. màá jẹ ayé o èmi kẹ ayé kan ló wà èyí tí mo wá yìí òun gá mọ̀ pé mo jẹun. Desiree. bébí mi sórí tí èèyàn bá gun ẹṣin nínú mi lẹ́yìn kò ní kọsẹ̀ láláì ní ibi tí inú mi dùn dẹ̀. nǹkan tí mo fẹ́ kó máa ṣe fún mọ́mí ló ń ṣe yẹn mo fẹ́ kó máa bá mi tọ́jú wọn dáadáa amen wọn náà wo bí ni wọ́n ṣe dùn. àbí. she said with so much joy ìyàwó ẹ̀ ni ó tún gbé júùsù fún mi you know mo ṣe fẹ́ kó máa tọ́jú wọn nìyẹn hmm. ìyá yẹn deserve so much <laughs> i'm not joking hmm. mi ò fi wọn ṣeré rárá ni tí o bá mọ irú ìyà tí ìyá yìí jẹ lórí mi. máa ń báwo la ṣe fẹ́ ṣe báyìí ìdánwò mi ló ti súnmọ́ yìí ẹ sì mọ̀ pé tí n bá lè tẹ̀ sanwó mi ń lè ṣe ẹ̀sáàmù ni. Kòrèdè. ọkọ mi mo ti sáré sáré ipa ti pẹ́. ó kúkú mọ̀ pé kò sẹ́bí kò sára àwọn ẹbí bàbá wọn ò dá sí wa mọ́ gbogbo gbèsè tí mo jẹ sádùúgbò mi lè rìn mọ́ mo tún ti wá kúrò ládùúgbò yìí mo tún ti lọ sí àdúgbò kejì tí gbèsè ti lọ rẹpẹtẹ nítorí ẹ̀ náà ni ọkọ mi ìtẹ̀wá mọ́ bí tí mo fẹ́ gbé púpọ̀ ọ̀rọ̀ mi pamọ́ báyìí ti sú mi. mami kọ́ mi ẹ̀yin náà mọ̀ pé tó bá kó tó oúnjẹ ni tẹ bá ní kó sí má ti máa lọ àmọ́ kí ni àǹfààní gbogbo wàhálà tẹ̀ ṣe láti jọ lórí mi ẹ ìdánwò lójoojúmọ́ tí mi bá sì tètè sanwó màmí owó ó ń lọ nìyẹn o màmí. Ah, ọkọ mi kò ní lọ mi ní ṣàṣedànù lórí ẹ ọkọ mi wọ náà sì ń ṣe wàhálà lásán wo wàá ṣàṣeyọrí máa jókòó báyìí tí màá jẹun ọmọ ẹ ní lágbára lọ́wọ́ ọlọ́run ọkọ mi bá mi fara dà nítorí Ọlọ́run. àwọn màá mi kí la fẹ́ jẹ ebi ń pa mí o. alẹ́ alẹ́ kan ò sí báyìí ṣùgbọ́n ọkọ mi ṣorí kó tó dìrọ̀lẹ́ wàá rí nǹkan fi sínú. má mi ìrọ̀lẹ́ ti pé jù ọ̀rẹ́ta rò. ọkọ mi dé ọwọ́ àti wàá jẹ ọkọ mi jọ. Wow ọbẹ̀ òsì ká sọ jáde. Ah, ah. èwo nú àwọn aṣọ ṣé méjì tó tún kù tí wọ́n fi mọ pààrọ̀ ní kókó jáde ni. èmi ò mọ ìbáyé dẹnu wọdúrópù yín ṣé gbogbo ẹ náà ni. ẹ ti sọ pé ìgbẹ́ fẹ́ ta sọ kan gidi kan fún. ilé èsè gidi tó. èló ni. ẹ fún mi twenty thousand. àlá sọ tẹ kó lẹ ẹ dákì mọ wá ní ẹ fún mi lówó lé lórí twenty thousand. sọ bẹ́ẹ̀ náà lẹ́kàn rògbọ́n ṣeré ni. ń ṣe àṣeré tẹ́ ẹ̀rí lẹ́ẹ̀rí lẹ́sì ni ẹ mọ́yé mọ́ra ń gbà mọ́ra ni. mo fún yín lówó yìí fún yín six five ó dẹ̀ di ó jẹ́ ten thousand. wàláhì ń lè san ten thousand naira. Ah! ẹ mọ̀ mọ̀ ní rúurú tèmi. àmì àtẹ̀yìn náà. ó dẹ̀ ẹ dán ẹ kọ wá. sẹ́ni ṣe bí gbajúmọ̀ bí àìsàn kárakára kankan bá bá ti wà lọ ẹ tòun ó fi ṣẹ́wọ́ o. èlò wa lélẹ̀. three thousand naira. àwùjọ ní ìsìn ẹlẹ́sùn ló fi ṣẹ́wọ́ dàpọ̀ ọkọ mi mò ń bọ̀ gbogbo ń balance. mami bí n bá ti dé ìsọ̀ ní ìsẹ̀tẹ̀ máa ti padà bọ̀ n kò tí ń jiyín wá fún yín. mami ẹ tún ta sọ yín ni. àkúrò dé. ẹ wo ẹ gbowó yín lára káṣọ wa ẹ gbowó yín kábàá káṣọ wa. akọ̀wé kò kí ni o jẹ. tadele. a ah, mami iṣẹ́ fẹ́ yìnbọn torí tèmi ni. àní ọkọ mi ní bá ní òun torí tiẹ̀ mọ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ kórè dé ah, dákun ọkọ mi ẹ dákun ẹ balance o ẹ bá tọ́ lẹ̀. ẹ dákun torí ọlọ́run. ẹ gbọ́ owó yìí. ẹ wọ ẹ. ẹ gbọ́ owó yìí. ẹ bá ń kó báláǹsì yòókù wá o. ṣé ìlú ìyá yẹn kọ́ ló yẹ kí wọ́n tọ́jú. Ah, àbí. àmì because tí wọn bá já lú ìyá yẹn lórí mi ìwọ ò ní rí mi débi tó máa sọ pé ó fẹ́ fẹ́ mi. àbí. ìdí nìyẹn tó ṣe jẹ́ pé èmi àti ẹ̀ ló yẹ ká máa tọ́jú wa. àwọn ah, yẹ mi ó yẹ mi orí yẹn náà sàn. ẹ bébí mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni. béèrè béèrè any question. Mm ǹjẹ́ o love mi bí o ṣe love mọ́ mi. Ah, má dà pọ̀ rárá rárá ó yàtọ̀ síra gan-an i mean ìfẹ́ tí mo ní sí ẹ yàtọ̀ sí èyí tí mo ní sí mọ́ mi. Hmm. sórí nǹkan táwọn ẹlòmíín ṣe máa ń bú àwọn ọkùnrin nìyẹn pé ọkùnrin wà heartless ọkùnrin ọlọ́run ṣe dá wa nìyẹn ọkàn ọkùnrin ó pín sí ọ̀nà oríṣiríṣi ni hmm. ó lè yà á fún mọ́mì bẹ́ẹ̀ á fún ìyàwó bẹ́ẹ̀ á fún ọmọ náà bẹ́ẹ̀ so hmm. nísìnyí tèmi àti ẹ̀ tọ́lọ̀ bá yọ̀ǹda ọmọ fún wa màá tún pin hmm. á tún màá fún ìyá màá fún wọ màá fọmọ màá fún other people náà so bí ọkàn ṣùgbọ́n ṣe rí nìyẹn ó yàtọ̀ ó yàtọ̀ síra wọn. ó yé mi ẹ eh, mo ní one more question láti béèrè lọ́wọ́ ẹ. béèrè. ǹjẹ́ láti gbà tá a ti ń fẹ́ra ǹjẹ́ mo ti ṣe nǹkan kan fún ẹ tó jẹ́ pé tó bá ròyìn fún gbogbo àgbáyé you say it with so much joy and passion bí o ṣe máa ń sọ̀rọ̀ mọ́ honestly because the basis fún comparison yes because marriage èmi àti ẹ ò tí two years lọ mo ti ń gbé pẹ̀lú mọ́mí wọn ti ń nọ́tsọ̀ mi láti ìgbà tèmi ti gbọ́n gan is over thirty something years so ah, eh, má jà compare nǹkan sì pọ̀ tèmi àti ẹ̀jọ̀ máa ṣe mm. and i have no doubt i have no doubt pé you will continue to make me happy mm. aládé náà lèyí tó ṣe lénìí mi ò lè yọ mm. bó ṣe bá mi tọ́jú mọ́mí yẹn i'm happy about it <laughs> so mi ò lè yọ nǹkan sì pọ̀ nǹkan sì pọ̀ wàá ṣe fún mi èmi náà ṣe fún ẹ àmúnú ara wa dùn so àwòrán wọn ni. Abi. And that's why I love you and I will continue mm. to love you. Mm. <laughs> Thank you. You're welcome. Thank you, darling. Yeah. Ah, mi fẹ́ fún ọmọ sáà àwọn náwó àwọn ah, wèrè wọ́n gbé jáde owó yẹn mo dáràn not again. Ah. Bámidélé. Kí ló dé tó dúró ṣé mọ́tò pa náà ni? Ah! Òun ni ṣá. Pé ah, súnmọ́, pé súnmọ́, súnmọ́. Ah, Kójú má rí ibi. Níbo? Àwọn tó yẹ gbọ́dọ̀ jí rírè. Ẹni sinmi kí ló ṣe wèrè? Ajẹ́mọ́lá sídẹ́ǹtì. Olórí ibú ẹlẹ́yẹ sọ́lẹ̀gbẹ́ kí ló mú kí ni nǹkan náà? ó já pa. kí ló ṣe wèrè kí ló kú rọ́pọ̀ yẹ́ ẹ ni. orí terminator iron lady ìyálàyà àyà ẹ ó ṣe kí ni ó já pa. èmi ò dárí ti rere ro mi ò ráyè tiẹ̀ bó ṣe wà ẹ̀ tẹ́mi bá nílò owó lọ́wọ́ ẹ̀ lẹ́nu ìyálà yìí ẹ̀ kò sí fẹ́ sá lọ ká wọnú wọlé ẹ̀ máa ṣe kí ni máa nẹ́tíwọ̀kì ẹ̀ débẹ̀ tó wọ wèrè. ẹ ọmọ mi ológo unlimited terabytes àwọn ilé tó tẹ̀lé mi mọ́ ń kọ́ jẹ́ kí n sáwọn aláyé bàjẹ́ ilé ilé ìtayé rẹ ti pin yìí kí aláyé fọ́lẹ́gbẹ̀ẹ́ ó wá sọ̀rọ̀ ẹ̀dá gbò ó tàdí mẹ́rin eh! òní ló má gbára wá ó jẹ́ alájọ. eléyìí sọ lọ bí orí tó sàn yìí. aṣíwájú dájúdájú ó tàdí mẹ́rin ó sọ̀rọ̀ ẹ̀dá gbò. àtìgbà tí mo ti wà báyìí mo ti ní tí máa ti débẹ̀ ga ọ̀dọ́ yẹn màá kọ́kọ́ yà <laughs> ó kọ́ ni pé mo bọ́ kọ́ yín lè. ẹ lọ́jọ́ mi. pé mo bá wọn lónìí pàgbà ọ̀kan lọ́wọ́ yín. Mm-hmm. ìwọ tó ń bọ̀ láti lẹ́ o mọ̀ pé o máa ní ìdánwò mọ́tò àbí. tí ọkọ bá rọrùn lásìkò ọ̀tọ̀ nìyẹn tí mo ti bẹ́yìn lé ìyọ̀nì máa fi lọ àlejò. Ah, kò sọ mí lọ́wọ́ mi. Ah, àǹtí ètùtù bẹ̀rẹ̀ èmi mi ò gbà yẹn mi ò gbà yẹn this time around máa fún mi nǹkan bọ̀ mo ṣàkọ nǹkan tó bá rẹ̀ fún mi. ṣíṣe àgbájọun jẹ. ẹ mú ta mm. ẹ ṣe náà. ẹ kú jókòó ń bẹ o. àgbọn mi ẹ káàbọ̀ mọ́. ẹ káàbọ̀. Mm. ẹ wá jẹun. ta làwọn. ọmọ òǹkù mi rèé mà. ọmọ òǹkù ẹ ló kó adúrú ẹran tó tó yẹ gbà mí adúrú ẹran tó tó yìí ló kó síwájú ẹ ó yá bíi márùn mẹ́fà gan ló wà wájú ẹ̀ ó jẹ́ ku méjì ni ẹ má bàa yí ọmọ mi jẹ́ ẹ ṣàánú mi kí ló dé. wọn mi méjì tó fún mi lẹ́yìn fáwọn mo ti fọwọ́ kan láti bá mi sí jẹun. méjì tó fún ẹ ni ẹ ká tẹ̀ wá sọ pé òwò tẹ̀ ní làákàyè tọpọlọ ẹ ti sorí kodò ìwọ gbọ́dọ̀ gbé ọpọlọ ẹ kalẹ̀ pé ẹyọ kan ní kẹ fún mi àǹtí mi méjì ti pọ̀jù fún mi àbí bàbá ẹ lè fẹ́ràn méjì jẹun. àmọ́ mi yẹn pọ̀ àǹtí kí ló ṣẹlẹ̀. mọ́mí ẹ̀ jẹun torí ọlọ́run ẹ má sọ̀rọ̀ sí ọ̀nkún mi. tí bá wá sọ pé ṣé bàbá ẹ̀ gan lè fẹ́ràn méjì jẹun kan kí ló fẹ́ ṣe fún mi. ẹ mọ́mì mi gbọ́. ṣé bàbá tó bí wọ gọgọ ṣó lè fẹ́ràn méjì jẹun ni. mọ́mì tí ẹ bá bú bàbá mi tí ẹ bá bú bàbá mi máa bú yín máa wọ yín lẹ́ẹ̀lẹ́ ni máa fínísì yín. ṣé mo kọ́ mo ti ń dákẹ́ mọ́ owó yìí látọjọ́ yìí. ẹ sún mi kan ògiri ẹ sún mi kan ògiri tí bá dógiri tí mi ò níbi tí mo fẹ́ lọ mọ́ máa gé yín jẹ ni. èmi máa gé ìjẹ bẹ́ẹ̀ ni. èmi bẹ́ẹ̀ ni. ìyẹn ìwọ dé sí rẹ bẹ́ẹ̀ ni. ìwọ dúró wájú tèmi. bẹ́ẹ̀ ni mo dúró kílẹ̀ fẹ́ ṣe. ó ti gbọ́ ah ó ti dà ọmọ mi ló dé yìí bó ṣe wá dé yìí wá sọ gbogbo ohun tó sọ àti bó ṣe hùwà wá ṣe lójú ẹ. ẹ ní bínú tọmọ yín bá wà ń bí báyìí ṣẹlẹ máa pè mí ní sọ̀rọ̀ ni. ní kí ni ọmọ yín fẹ́ ṣe fún mi tí bá sọ̀rọ̀ sí. ẹ ó ti dé. ẹ kó máa bọ. gbogbo bó ṣe fọwọ́ gún mi mú tó ń fọwọ́ gún mi lójú tó ń tọwọ́ bọ̀ mí lẹ́nu pé ẹnu mi pẹlẹbẹ ẹnu mi tó tó ń gbóògùn ó yẹ kí bọ̀. ẹ fi fígà yẹn bọ̀ tí mi yín jẹ aṣá ah. yín jẹ. kò sí wàhálà èmi náà dúró. Ah, hmm. ọkọ mi. ọkọ mi ni kò ṣọkọ mi bẹ́ẹ̀ ni. ẹ má kú sa tọkọ di kú sa. ọ̀pọ̀ ìlú wa ń gbà mí gan ọ̀gá ẹ̀ mọ̀ pé kò rọrùn èèyàn gbúdọ̀ fẹ́ wà ọkọ̀ yìí ni mo fẹ́ jọ olúkúlé nìkan lè mọ̀ pé wọn náà bá wílì pàdé. Désiré mọ́mí mi ló ń bá sọ̀rọ̀ bẹ́yẹn àṣàṣà ọmọ ni ẹ́ ọkọ̀ tútù lójú ní ọ̀rẹ́ inú ẹ̀ ò dáa rárá ìwọ gangan ló yẹ kó máa pè ní all that glitters is not gold ọmọ dáadáa ni mo pè ẹ́ ẹ wà lásán ló ní òní wá ẹ wà rádaràdá lásán ló ní. wo èyí tó ṣe yìí mi ò ní forgive ẹ. ti rẹ́dì. tí mo sọ fún ẹ pé mi ń pa mí ni. òun kò jẹun lálẹ́ àná òun mo ṣe ní kí sáré pípẹ́ oúnjẹ fún ẹ kó tó jáde láàárọ̀ yìí. interest. kòrèdè wá jẹun náà. kí ló dé ṣo fi poison sínú no ni. Ah, rọ̀rọ̀ wo nìyẹn ṣé mo fẹ́ pẹ́ ẹ ni. You got mo ń tọ́ to sọ fún here. Ah, ah, yẹ Yeah, fẹ́ pay mí You buy o bá yẹ kó o fẹ́ pa mí o ní máa sọ pé dandan dandan kí wọ́n á fi nǹkan sẹ́nu mo ní mi ò jẹ́ kí ìyá mi jèrè mi ìyá tó gbin iṣu tó gbin àgbàdo tó gbin gbogbo ẹ̀ jẹ́ kó kéré ẹ̀ please i'm not interested in that food. kòrèdé kòrèdé. olùwà fún ẹ. wọ́n ní Desire ń pọ́n mi wọ́n sọ fún mi mo rí báyìí èmi fúnra mi mo rí báyìí tí Desire ń pọ́n mi. Ah, ah, ó ga ọ ojú ò ṣe ń describe èèyàn ojú Desire dẹ̀ tutù of course too. very deceptive look ojú ẹ̀ kọ́ tutù ni ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dá rárá ìwà inú ẹ̀gbọ́n tún dá. anyway I must be factual irú situation báyìí you have to do something fast about it. I know I know. bóyá ó dẹ̀ ní nǹkan tí wọ́n sì gan tẹ̀ ṣe sí desire gan tí ò dáa I will suggest bí a kò gbalẹ̀ fún un. I'm tani. mo sí of course. kí ló ń ṣe ẹ́ náà kí ló tó ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó sọ yẹn rí bákan náà ń báwo ló ṣe máa ní kí n lọ gbalẹ̀ fún mọ́mì mi kí ìyá tèmi jáde kúrò ní ilé fún ìyàwó mi nìyẹn àyè ìyàwó ọ̀tọ̀ àyè ìyá ọ̀tọ̀ náà. ìyàwó ẹ̀ máa ní. no no no no má bá mi sọ̀rọ̀ ẹ̀ ṣé kí n ta ìyá mi lọ́pọ̀ fún ìyàwó mi ni stop it irú ẹ̀yin tẹ́ máa ń jẹ́ kó bú àwọn ọkùnrin mi ni oh. tẹ́ bá tún gbọ̀n fún ìyàwó yín gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ ń sọ pé ìyàwó yín first ìyàwó yín first then orí ẹ̀ ò pé. Oh, o ti gbà pé mi láláṣẹ lé mi ni. ọ oh, ah, mi ò rò bẹ́ẹ̀ mi ò rò báwo lè ṣe máa sọ pé kí n lọ gbalé fún mi torí dẹ́sẹ̀ dẹ́sẹ̀ ló láti fún rẹ̀ ń brain. Ah. Ah. well well well well well I don't know what to do. I, I don't understand. ìyá mi mo láti respect her forever ni. Eh, <laughs> mo níyà anyway I'm here for fàájì as you can see bẹ̀rẹ̀ sí ni mú lákọ̀ fún ẹ méjì sí kò fi step down bóyá ọ̀rọ̀ làákàyà jáde lẹ́nu ẹ̀. Ah, èmi kàn bẹ̀ wò pé kò lè settle ilé ẹ̀. jọ jọ má sọ mọ́ má sọ mọ́ ah, ó ti fẹ́ máa bí mínú. so prefer kí lè dàrú sí i báyìí. pàdé mi fiyẹ́lẹ̀ ah, my mother first. anyway àtìyá àtìyàwó ìkànṣá ni wọn. Oh, there you go you're wrong wọn ṣe kankan náà wọn yàtọ̀ gan gan <laughs> ká sọ pé a gbé yà sí twenty five ẹ ìyàwó máa wà ní tírì. Ah, níyàwó ẹ ilé tó wá ṣe wẹ́ẹ̀dì pẹ̀lú wọn sí ń gbà yẹn. ìyá ẹ ah, sọ fẹ́ ìyá tiẹ̀ náà. That's one. Eh, madam. Ẹ fẹ́ jáde. Ẹ ẹ wo madam ẹ kángun kángun kángun akó arapa òun ló kángun sílé dùnmọ́ rẹ o aláwọ̀ sì ní bọ́mọ lẹ́rù kọ́mọ lè rọ o kò sí tí ń bọ̀ lókè tí ilé o gbà ẹ sọ fún mi if anything happen tell me we look for solution and repair it. Siraju. Ma. She get phone. me mo fẹ́ jáde. Last line of ọ̀rọ̀ tí mo sọ that's that of right sí tèmi. ẹ ṣe jẹ́ pé wàhálà ti fẹ́ mọ ṣẹlẹ̀ nu lè sa ìgbà tí àwọn ọ̀gá fẹ́ jáde àwọn lè jú jáde ni madam náà tún fẹ́ jáde ní ìsìn àwọn náà tún rojú jáde mo sì béèrè lọ́wọ́ kí ni nǹkan tó dé tẹ́ fi rojú o the next dialogue kan máa sọ Suraju sí gate fún mi kọ́tẹ̀ sọ solution we can find the solution wọn sọ fún mi kò sí wàhálà inú ilé náà ni a jọ wà àgbà òkín wà lọ́jà kórí ọmọ tuntun mọ́ òní gbogbo èlé tí mo ti kọ́ mọ́tà ìgbà tí o jẹ́ pé olú ẹ̀ kàn wà èèyàn ò kàn wúlò. wo nǹkan tó jọ rẹ wá rí nìyẹn o orí nǹkan tó ju dé sí rẹ́rìn nílé yẹn i don't understand kò yé mi as in ìyá yẹn ń fìyà jẹ ọmọ yẹn gan àbí kí ni gbogbo wàhálà àti ìyá ọkọ yìí ṣe báyìí báyìí ṣorí kò sí èlò tá a fẹ́ pa fẹ́ni tí òun nífẹ̀ẹ́ ni. ìyá yìí ò láìkí ọ̀rẹ́ wa kò láìkí márèèjì ẹ̀ ẹni pé ó dẹ̀ ṣe rí bí wúmà yẹn ṣe wà gbogbo ọ̀nà ló máa wá láti fi bà márèèjì ọ̀rẹ́ wa jẹ́. ọlọ́run ò ní gbà fún. àmì o. ó fẹ́ dalé ọ̀rẹ́ wa rú ni. Ah, àbúrò ìyá ọkọ burúkú wò lélẹ́yìí ọ̀rọ̀ ọmọ yìí fàdúrà o ṣorí ìgbà tó tiẹ̀ wá sọ́dọ̀ mi ó sunkún sunkún sunkún mo sọ fún un ní ọ̀rọ̀ tó bá ti jẹkún lọ bá ẹ̀rín lèèyàn máa fi rin kó fọ̀rọ̀ ìyá yìí sínú àdúrà. sori tí ayẹ bá lóun gbọ́ òun ò ní gbọ́ tó bá lóun ò ní gbà wò ọlọ́run á palẹ̀ mọ́ ẹ̀ kúrò nánà ni kó jẹ́ kọ́mọ ọlọ́mọ rán náà àbí wo ni gbogbo wàhálà ìyá ọkọ burúkú tó dúró léèyàn lọ́rùn báyìí. àwa náà ṣáà ọkọ àwọn òdẹ̀rán kankan wọn ò ránjú kankan kankan mọ́ wa tó tó yẹn ṣáà máa bá mi fọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà torí ìyá yìí ti tó gẹ́ ìyá yìí kò fún mo bá rí bó ṣe ń ké wo má jẹ́ ká fọ̀rọ̀ ilẹ̀ sọ̀rọ̀ báwo wá ni. ọlá táìmù la máa rí àwọn èèyàn yẹn. bíi twelve nǹkan àbí eleven. ok ok bíi twelve twelve thirty. ọ̀rẹ́ mi ò ṣe ò ṣe kú àlejò. no problem all right o take care. okay. ọlọ́run á kó wa yọ o. àmì o. all right darling. drive safe yeah. okay. kọ́ọ̀lù ẹ̀. fóònù bá kú báyìí. bọ̀dá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ká sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ mo wá mẹkáníìkì mi ládùúgbò yìí bẹ́ẹ̀ ni. jákàlẹ̀ ti lè rí wọn. lọ́hùn lọ́hùn. ẹ kò sí ẹni mẹkáníìkì ní eré àbí. kò sí ẹni ṣọ́ọ̀bù mẹkáníìkì ní eré 작가들이 느끼고 ẹ káàbọ̀ sà kúlé yà sà tọ́pọ̀ òjòkó sà sálàfíà ni sà dáadáa lè dé sà. ẹ mọ̀ gbà mí ẹ ṣé látàárọ̀ ní ìsìnkú yẹ kó ojú ọ̀gá ó kó ju wọn ti tún wálẹ̀ àyẹ̀ ṣé dáadáa lè dé sálàfíà ni wọ́n tiẹ̀ dáhùn ogun èṣù wínú ni gbogbo eleyi báyìí nìsín lẹ́tọ̀ ẹ wá ọkọ̀ nígbà tẹ́ lè jáde nígbà tẹ́ tẹ́ tún wọlé tó yẹ kẹ́kún lè wọlé ni èmi ò mọ̀ rí sí gbogbo ọkọ mi káàbọ̀ kó àtàárọ̀ báwo ni iṣẹ́ adúpẹ́ fọlọ́run pẹ̀lú sí ọ̀nà désìrè kan désìrè kẹ̀ nínú ilé ó ti jẹ́ sí adìyẹ bó ṣe ń rìn kiri tiẹ̀ nìyẹn bó ṣe ti jáde láti àárọ̀ tó ti kó onú lẹ́yìn lòun náà ti fẹsẹ̀ síta ló ti lọ látàárọ̀ tí mo ti jáde. bẹ́ẹ̀ ni. lòun náà ti lọ. bó ṣe lọ ló ti lọ bó ṣe ń ṣe nìyẹn. bá mi irú ọ̀rọ̀ bá yín ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi ẹ̀ ń pamọ́. èmi kí n sọ̀rọ̀ kíyàwó ẹ̀ mú mi bú àbí kó yẹ̀yẹ́ mi. mi ò lè sọ̀rọ̀ tí ìbá tiẹ̀ ṣe wípé ọlọ́run tó ṣe tán tó fẹ́ mú ló jẹ́ kó síwájú ẹ̀ wọlé lé ni tó bá ti kù ṣẹ́jú márùn kí wọ́n wọlé lòun náà máa ń wọlé ó ṣe ń ṣe nìyẹn ní gbogbo ọjọ́ number two was switched off. má darí ẹ láàmú ọkọ mi ṣé ń ṣe tiẹ̀ nìyẹn àti pé mi fẹ́ jà fún yẹn ìgbésí. mo ti mọ mọ́mọ́ máa wọlé ṣe. ṣé kí n bẹ́ẹ̀ gbóúnjẹ lọ́bọ̀ ṣọ. irọ́ o kí n gbé wá kó jẹ́ ni o ọ̀rọ̀ lẹ́tà kọ wọ́n ti jáde lọ látàárọ̀ tó bá ti rìnrìn òfò tó rìnrìn àdánù lọ èmi lè jẹ́ kí ìyàjọ ọmọ tèmi. Èsù. Akí ló ṣe. ah madam fuel pump ẹ ló bàjẹ́. ẹ ẹ tún ṣe. ẹ ẹ máa láti yọ láti lọ ra ni mà. ẹ kí ló ń da yín dúró ẹ yọ. madam ẹ máa ń láti ní sùúrù fún wa nítorí nǹkan tí n bá yọ bẹ̀rẹ̀ ogun máa láì láti fi ṣe. ọ̀gá ẹ ṣe kíá mo ti pẹ́ jù ń bí báyìí fóònù mi dẹ̀ ti kú wọ́n mọ bí tí mo wà wá ti máa wá mi ẹ ẹ lọ́ọ́ ṣe. ẹ má wọ̀rẹ̀ tẹ́gbọ́n. mo jàre. Enjoy, jọ ẹ ṣe kíá. síwájú sá ọrùn um, lọ sí géètì pa ó gbọ́dọ̀ ṣí géètì fún anybody. alright sir ẹ eh, but I want ti wọlé sá o. She màdàm ló ń san owó oṣù àbí èmi. irọ́ ẹ̀yin ní sá so you listen to whatever I say. tí bá ti fún ẹ ní instruction má ṣí géètì fún anybody. Okay, all right? Sir. You are under control, sir. Follow you, all right? Okay, Mr. Powers. Come, come, come, come. Mama sọ fún mi pay. you are under control. Ó túmọ̀ sí pé control me. Or Ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ ni. Rárá sá. Ẹ ìtumọ̀ Ah, we are still in power, sir. Come back here. Ṣáàmì me, ẹ. Mi kì í sami sá. Àwọn ló máa Don't use it. Má lò má lò fún mi. He's a app man, sir. What's app app app man? Eh, can you come? Ah, Shut up, shut up. Just get out. Get out. Yeah, thank you. Uh, you are welcome, sir come back here tí bá sọ pé kò get out tó wá sọ fún mi pé thank you ó túmọ̀ sí pé òun rán mi nìyẹn get out thank you sir get out thank you sir you are mad get out you are welcome. Suraju! Suraju! Suraju! Suraju! ti sùn ni. Siraju. wàá padà síbi tó ti ń bọ̀ wà lágbèrè. Hmm. máa gbà máa gbà máa kúkú wá mà. Siraju. ẹ káàárọ̀ mo ń jáde ń sìn ṣe ń sìn ọ̀rẹ́ tí bá ti jáde sílẹ̀kùn yẹn má ṣí géètì yẹn fún anybody anybody yàtọ̀ sí màámi kí ni mo sọ. ẹni ẹ fẹ́ jáde nísìn ìpè kì má ṣí géètì fún anybody yàtọ̀ sáwọn madam ay sorry yàtọ̀ sáwọn ọmọ mi mo gbàgbé níta. orí ẹ gbálẹ̀ ni ṣíwájú kí ló ń ṣe ẹ èdè tó gbọ́ ni mo sọ náà mi ò sọ òyìnbó oh, má ṣí géètì fún anybody yàtọ̀ sí màámi. ó ti yé mi tó bá try ẹ̀ tó bá ṣígẹ̀ fún ẹ lòmíì wàá mọ̀ pé ọ̀gá jọ̀gá lọ. you are welcome sir. sí eh, ẹ ti fẹ́ sí. get out go lọ ṣígẹ̀ fún mi. Ah. Korede, I can explain. Ayé ti sú ẹ àbí? O ti ṣètò àti kú, right? O dúró síwájú mọ́tò. Korede jọ, mọ́tò ló dákú sọ́nà. Mọ́tò mi ni. You can explain. Bẹ́ẹ̀ni. What kind of stupid explanation is that? Nǹkan ṣe bẹ́ẹ̀ nẹni. Korede jọ, jọ nítorí Ọlọ́run, kò ń ṣèmi náà, mọ́tò ló dákú and my phone went off, jọ nítorí Ọlọ́run. Oh mọ́tò dákú àbí. Eh. good. Suraju. sá. sori mọ́tò tó wà ń bí báyìí. ok sá. mo ti wo ibi tí àwọn táyàs yẹn dúró sí tí wọ́n bá bí ẹ dá tí wọ́n bá bí pọ́nrípọ́n bá bá lábá bá ẹ dá àbí tó bá ti ṣe tán tíṣẹ́ yìí ti sú ẹ tó fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀ jẹ́ kí mọ́tò yẹn move kó bẹ́ẹ̀ àbí anybody wọnú ẹ̀. Ah! wàá mọ orí èèyàn tí mo jẹ́. Kóredé Kóredé jọ̀ọ́ mo ṣàti explain fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má ṣe báyìí. a pé kàn ṣe ẹ ẹ̀jẹ̀ ta sí ẹ lọ́pọlọ àbí. Kóredé jọ̀ọ́ Kóredé. mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ ni o má kó mi tó wà yẹn dúró síwájú mọ́tò kò sí wàhálà mo ti pẹ́ bẹ́ẹ̀ mo ti pẹ́ bẹ́ẹ̀ right. madam ẹ kó wájú mọ́tò wọn kàn tripod yín dànù ẹ̀sìn pé kúrèdè wọn kàn yín lẹ́sẹ̀ dànù ẹ kú ọ ẹ kú ẹ fi kúrèdè ah madam ẹ kú. Ah! báwo lẹ́yìn náà sì wá sí báwo ah, látọ̀sán àná ìgbà wo lẹ di olóòrùn ọ̀fọ̀ òru. Suraju ṣé nítorí ẹ ló ṣe ṣí géètì fún mi látàánà tí mo ti ń gbálẹ̀kùn Suraju. ah ọ̀dà fún ọmọ abófun ni o àwọn ọ̀gá lọ fún mi ní instruction wọ́n ní mi gbúdọ̀ sí géètì o ọlọ́mọ sì jẹ́ kí jẹ́bẹ́ lọ́rùn olú ẹ̀ ọ̀gá ló ní mi gbúdọ̀ sí géètì o. kò sí wàhálà. níbo ló dà. at least jẹ́ kí n lọ wẹ̀ má dẹ̀ jáde padà. Ah, ah, kẹ ẹ lọ wẹnu lílá jẹpẹ wà lè kó mọkọ wa ẹ mọ gbà mí ṣebí ẹ ń gbà tẹ jẹpẹ kétí sápò. àwọn ọ̀gá ti fi sọ sanlẹ̀ wọ́n ní lẹ́yìn mọ́mí àwọn nìkan ló lè jáde nulẹ̀ yìí tí wọ́n lè tí wọ́n tún lè wọlé padà tí yóò bọ̀ bá yẹ yín ìṣó lé mọ́mí ìṣó ẹ̀ ń ta and ìṣó go in. ẹ ẹ pẹ̀lẹ́. Ah, ẹ ẹ jọ ẹ jọ mo respect mi tó ẹ gbọ́dọ̀ mi fún pàrípàrí yàrá yà mí bíbá ẹ wá sọ pé kẹ wọlé kẹ wọlé sí ẹ lè wọlé o níbo lẹ tún lọ báyìí. Sọ́rájì ṣé mi lè wọnú mọ́tò mi mọ́ ni ẹ wo madam tẹ bá lọ sọ́dí sàn ẹ fẹ́ lè o ah, ah. ẹ fẹ́ lè ah, ẹ sì ní a ẹ dúró síbí báyìí nìsín ọ̀gá sọ pé mọ́tò yìí o ẹnìkan kò gbúdọ̀ wọnú ẹ o kò gbúdọ̀ mú fún pé àwọn tí wọ́n ojú táyà tẹ́ bá gbọ́ ọ̀gá sọ pé this car nobody should enter driving on or press the throttle or any brake ẹ̀yin wá sọ pé fẹ́ lọ wọnú ṣé ẹ dákun ṣe fẹ́ gbàjẹ́ lọ́wọ́ mi ni tọ́ bá gbàṣẹ́ lọ́wọ́ mi ṣé mo bá yín gbé báàgì kìíní tell me. Suraju èmi máa ní. ẹ̀yin ni kíni ẹ dákun ẹ bá mú fún ọmọ tó jáde àmọ́ sì ń sọ gbogbo ẹ̀ sì ń sọ pé ẹ̀yin mọ̀ ni ẹ̀yin mọ̀ ni ṣé mo rán yín sẹ́ni ẹ múra bí gbàtẹ́ wá sọ oògùn ẹni ṣe èmi mọ̀ ní kẹrin lọ látàná ni ọlọ́mọ mọ̀jẹ̀ báyé olúwẹ̀ jẹ́. ṣe sáàtì tí o. àwọn ọ̀gá tí wọ́n ṣáìsì gémi náà yá wọn. ó ti dábàá. kẹ́ ẹ gbé fọganáísà àwọn lè gbé mọ́tò ikú omi. ẹsẹ̀ mo sẹ́ẹ̀ ságbà gbé owó sílẹ̀. àádẹ́ tó máa ríra o ọjọ́ ọjọ́ ni ọjọ́ rí. ìyá mọ́tò mo sùn sí. bò kí ló dé tí kò rere ń wà báyìí. kò yé mi o kò yé mi. àfi fipá wa náà ní ìyá ọkọ irú ìjà pàgbà kò wà nílé. mo ọ̀rẹ́ mi níṣẹ́ ló sọ fún security pé kó má jẹ́ kí n wọlé mọ́tò gan tí mo páàkì síta ó ní mi ò gbọ́dọ̀ gbé kúrò ní pé tí bá gbé kúrò fún bọ̀bọ̀ yẹn òun máa fáyẹ̀ ni. kí ló ń ṣe ọkọ ẹ báyìí ẹ kí nìkan tó ń jà láti sọ fún ẹ ṣó fẹ́ divorce ẹ ni. kò yé mi sẹ́ ọ̀rẹ́ mi ṣé àṣìgbé yẹn ti sẹ́gbẹ̀jọ́ ó ti rẹ̀ mí ṣé mo lè forí pamọ́ síbi báyìí mo fẹ́ sùn díẹ̀. Ah, eh? mo pé yẹn ò fi bẹ́ẹ̀ yìí sì fún mi bóun mo kó síbi tí máa tiẹ̀ sí i kó síbi tí máa tiẹ̀ sí i wọn náà wọn ò tí ì wẹ̀ látàárọ̀. tí ìwẹ̀ mi ti jẹun. inú mọ́tò ló sùn mọ́júmọ́. sì lè kúrò fún ẹ ah. ó ti rẹ̀ mí. ẹ ṣe kí ló máa jẹ bẹ́ẹ̀ bí a ti máa pẹ́ gan-an. ebi ń pa mí gan-an. Ah, ṣe ìyá ọkọ̀ wà ní. àwọn ọ̀gá ní kẹ́mọ̀ bọ̀ wá. Hmm? wọn rúbọ. mo ní tọ́ba ti mọ̀ pé mo wà á hàn yín yóò ní ká máa bọ̀ náà ni àbúrò ah, ah, ah, irọ́ irọ́ kò sí ẹ̀yin méjèèjì ni wọ́n ní kí ẹ máa wọlé bọ̀ ó lé bàbá nìkan ni ọ̀gá làwọn fẹ́ rí wọ́n sọ pé káwọn mọ̀dámù. yóò ṣe àjò ńlé bàbá torí ẹ̀ ń ta fi wá náà ni. Ah, ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé torí tiwọn ni ẹ fi wá eh. bóyá kẹ́ lọ níjọ́ tí ọ̀gá bá fẹ́ rí ẹ̀yin méjèèjì wọ́n á pè yín torí ọ̀gá wọ́n sọ̀mù ni ọ̀gá láwọn fẹ́ sí wọn láwọn fẹ́ sí tún sọ ẹ̀yin nìkan ni wọ́n fẹ́ eh, a ṣe wa a ṣe àfárí lẹ́yìn eléri ẹni tá a sàtórí ẹ̀ wá náà ni. ẹ eh, ìsọ́sọ̀ tán fún mi ni mo tẹ̀lé sà. kò sí ohun tí ń bẹ̀rẹ̀ tí èlò pin. Ah. bàdá mi ẹ lọ́nà lé ẹ lọ́ọ́ bá sọ̀rọ̀. kí n wọlé wọn ó dúró. màá jọ ń bí. òun náà kàn mọ́ọ́mọ́ ohun tí wọ́n fọ̀ fún kàkàkí rẹ̀ iná lọ́fọ̀ jáde. ẹ yẹ sà ẹ má bínú èmi ẹ ṣe kàkàkí o sùràjù ló kọ mi o nígbà tí ó ṣe pé bóyá mo ti bánà pé mo fẹ́ lọ fún kánsẹ́lọ̀ ìwo ni kàkàkí sùràjù lórúkọ mi èmi ti kàkàkí. ó ti yá. ẹ ẹ so ti yá madame ẹ má bínú instruction ni mo tẹ̀lé o ẹ ẹ jèbúrẹ́ o. Kòrédé, o fẹ́ dójú tì mí kò sí wàhálà. Casa, ah. yo ṣáláàfíà lọ wà. olùgbọ́sàn. kí ló wáá ṣẹlẹ̀ wọ́n léyìn òní mẹ́ńtọ́ lajá kí yóò sì máa jù kó má já rẹ̀ ọ̀hún kí níyàwó ẹ̀ bá wàá ṣe fún ọ tó fi àdé pé kò gbọdọ̀ padà wọ̀ náà lé mọ́ rárá ó sì mọ̀ pé no family for Lagos ni kọ́mẹ́nì kankan ńlẹ̀ yìí jù wọ̀ yìí náà lọ. ẹ wo nígbà kan nìyẹn jàre ṣùgbọ́n nísìnyí ó mọ èrò rẹpẹtẹ tí wọ́n pọ̀ in fact ó mọ èèyàn ní èkó ju èmi tí wọ́n bí kí wàá ní kókó ohun tó ṣe. ẹ wo problem tó wà ń bẹ ni pé mo regret pé mo fẹ́ dísìlè èmi ò mọ̀ pa aṣa ọmọ ni tí bá mo fi aṣa ni dísìlè èmi ò ní fẹ́ kí dísìlè wo ìyá tó bí mi lọ́mọ ṣùṣùṣù kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú wọn kó bẹ̀rẹ̀ sí ní fọpọ́n ní gbogbo bàbá ńlá bàbá ìyá tó bí mi lọ́mọ. Ah, ah àánú ah. ah, èmi ò fi mo fi yá mi ta yín mi ò lè gbà á nítorí pé kí Désiré tó wọ ìgbésí ayé mi ìyá tèmi ti ló ti nọ́ọ̀tsọ̀ mi ló ti gbé mi ló pọ́n mi gẹ̀gẹ̀gẹ̀ láti kékeré tí mo fi di mo ṣe rí yìí ah, mo lọ síbi iṣẹ́ níjọ́ kan ni bí mo ṣe ń bọ̀ nìyẹn èmi fúnra mi mo fi ti ara mi gbọ́ gbogbo bí Désiré ṣe ń bu ìyá mi ìyá mi ò sọ̀rọ̀ o fọwọ́ lẹ́rán báyìí wọ́n wò ni hmm. paríparí ẹ̀ Désiré ń ń ṣàgbèrè kọjá ṣe bẹ́ẹ̀ oh, oh báwo ni wọ́n gan ṣe àmọ̀ pé ń dọ́kọ̀ ọkọ àyàn mérí rẹ ní àbọ̀ ọba lérí èèyàn. Ah, ọlọ́run ní pàyà mi fún mi ọlọ́run àtúbọ̀ jẹ́ kí wọ́n gùn lẹ́mìí màá mi ló sọ fún mi wọ́n ní the moment tẹ́mi bá ti jáde báyìí Désiré náà mú ta ni ní ìyàwó ilé ẹ bá mi béèrè pé kí ni nǹkan tí Désiré ń wá káàkiri tí mi ò ránṣẹ́. n ah. káàkiri sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìyàwó ó dàbí ọ̀rọ̀ oníyàwó méjì ọ̀rọ̀ nígbà sọ̀rọ̀ gidi gan ni o torí gbogbo ẹjọ́ tí Désiré rò fún mi àtẹ̀tíwọ̀ náà wí yìí sòrò <laughs> lọ́gbà o. Oh, ó ti wá parọ́ fún yín ah, ah. <laughs> kò sí wàhálà wọn ti sọ tẹ́lẹ̀ pé ìyàwó tó bá parọ́ àjàlè kò ní jalè nìkan á ṣàgbèrè kò ní ṣàgbèrè nìkan ó lè pa ọkọ kó tó wá pa èmi èmi fúnra mi á lè síta kò sí wàhálà àtẹ̀yí tó kéré àtẹ̀yí tó wọnú ẹrù ẹ kíde sílé wa kò mí ò ní interest mọ́ hmm. ṣé bẹ́ẹ̀ mi mo rí tí mo ní mo fẹ́ fẹ́ mo dẹ̀ ti decide pé mo ò tún fẹ́ mọ́ nìyẹn also kò sí problem. kọ́ wa kó ẹrù. bẹ́ẹ̀ ni mi ò ní interest mọ́ dako o torí ìyá tiẹ o lè yàwó ẹ jáde ni. o tó torí o. ọ̀rẹ́ gbogbo ohun tí ìyá tiẹ rò fún ọ yìí nísìn òun gángan fún rẹ tó bá sọ ohun tí ń bẹ lẹ́nu rẹ tó bá sọ fún ọ báyìí gbogbo ara tí ìyá tiẹ máa fi ìhun dá ńgbà wo ọba sí ń lé ọmọ ní mú mọ́ra ni. kí ló ní mo ṣe fún ó wà ní. ọlẹ́ máa lù wọ́n lówì. Ah! ẹ̀yin ọmọ ẹ̀ dáadáa mọ̀ ẹ̀ dẹ̀ bẹ̀rù ọlọ́run ibi téèyàn ò máa sí ọlọ́run máa wà ń bẹ̀ ọlọ́run á parọ́ ọmọdé sílẹ̀ bó ṣe parọ́ ọmọ mi àjàbí tó bá jẹ́ wípé mi ò ní ṣépè torí ti bá ṣépè ò máa rí bẹ́ẹ̀ fún désìrè désìrè nìyẹn ọlọ́run nìyẹn. ṣe rí bí wọ́n ṣépè bí wọn ò ṣépè lọ ọlọ́run wọn dájọ́ àbí kò sí wàhálà ó ṣeun o èmi dúpẹ́ gan ni. ẹ ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ ti sọ èyí tó jù bẹ́ẹ̀ onídìgẹ́ dúpẹ́ sí èyí tó jù bẹ́ẹ̀ èyí tó jù lọ ẹ sọ yẹn pé ọlọ́run adájọ́. máa wulẹ̀ tí ẹ sọ máa wulẹ̀ máa wulẹ̀ máa padà bí fún rẹ̀ fi ilẹ̀ jẹ́ kọ́ máa bá tiwọn lọ wo ọkọ mi. àdúrà tẹ̀mí gbàgbé kọ́lọ́run bá mi fún ẹ níyàwó alálùbáyé àmín ìyàwó gidi ìyàwó tó máa gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ìyàwó tó jẹ́ pé tèmi náà bá sọ fún wípé ojú ọ̀nà rẹ o igbóre o má wọ̀ bí o ibi tí mo bá sọ yẹn òun ló máa tẹ̀lé lọ́lọ́run bàbá mi pèsè fún ẹ nínú ilé yìí ah, abẹ́rẹ́ pé look desire wa very deceptive ní ah! òun mọ̀ kọ́ mọ́ ah, imagine. ibi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n bí wọn náà ṣe fojú ara ẹ rí ó ti dà. ọlọ́run ò ní payín fún mi ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ pẹ́ fún mi. àmì ò jàre jókòó kí ṣe mọ wà tí mo ti ń dáná tí mò ń gbọ́ wọn. kí ni meaning gbogbo eléyìí náà tí kò bá pè é e. wọn náà dey try kó o pé kó wọn tó wà ó ti ní kí nísòrò kí nísòrò àti pẹ́ bí náà ẹ sọ̀rọ̀ náà àti pẹ́ jù ń bí báyìí mẹ́rin àti pẹ́ jù ń bí. ó ti máa ń kọ́jú jù àrùn tó máa sọ fún ẹ. àti pẹ́ jù ń bí kò fọ́ ní o. sọ́ọ̀rì o ah, ṣé ẹ̀ ń dúró dèèyàn ni. kí ni meaning gbogbo eléyìí à ń sọ̀rọ̀ níbí báyìí o kàn fò wá láti bẹ̀yìn wá ń béèrè question lọ́wọ́ wa doesn't make sense. ṣe o ní láti máa transfer aggression rẹ ló ṣe é ló dẹ́nsẹ̀. it's alright it's alright it's a free world jẹ́ kó bínú honestly torí bó ṣe ń bínú yẹn ló ṣe ń fàyìn sí lójú èmi <laughs> honestly i'm telling you so mi ò máa mọ́ mi lójú bó ṣe òun fàyìn sí náà ni you look beautiful. so o rò pé funny àbí it's not funny. Ah. Hey. Can you please excuse us? Ẹ jẹ́ kí n jókòó tì mí, please. Bá mi nu mọ́tò. Ọkọ ẹ jọ It's okay. Um, ṣé mo lè gba nọ́mbà tẹ ṣá? Why not? So we can start from there. Um, zero seven zero three double five. <laughs> really? Yeah. yeah. Mm-mm. Mm-mm. Lo fẹ́ wo. O <laughs> ṣá ti kò wọlé lórí. O hmm. sì lè wo oṣù máa wọ̀. Tí ìgbà tí ẹ bá ti rẹ̀ rà, ó máa rí gbogbo nǹkan tó fẹ́. Tó bá ti dé. Oh, <laughs> ah, ọ̀rẹ́ mi wà Àbújá àwọn mẹ́ta kan máa kó kán mọ̀ o wọ́n gbé wa jáde wọ́n gbé wa lọ sí fàájì gidi ni àwọn èsì lọ sáwọn gbígbẹ́ gbé wa náà mọ̀ wọ́n kutu o wọ́n gbé wa lọ bí táwọn aláyé eré wà gidi. kí ló sọ <laughs> ọ̀rẹ́ mi tí mo sọ pé kó kọlà sóhun yẹn ó lóun tó lọ. èmi ó sọ lórí gan ó ṣe wáyé. tètè ẹ má da ọwọ́ lábẹ́ dọ́lẹ̀ ẹ́ ṣé dáadáa ni gbogbo ilé ńkọ́ báwo ni gbogbo nǹkan akọrẹbí owó jù lọ sọ́jà àwọn tó jù sódò báyìí ẹja ńlá ló gbé wá ẹja rọ ńlá ojú ẹ ṣe tutù wẹẹ ẹ báwo ni gbogbo nǹkan lágbára ọlọ́run àjọ lájọṣe pẹpẹ wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbíyè ẹ tó bá ṣọ́ra ẹ má gba méjì lọ́wọ́ ẹ. Ah. <laughs> òun náà ló wọ̀ fún mi àbí. ọmọ ẹ ṣe ma yes ma ọkọ tó kéré sí ìgbà ìgbò wa ah. ẹ má bínú kó kéré ma. <laughs> agbára ọlọ́run ẹ máa pẹ́ fún wa ẹ lè ṣe máa gbádùn ẹ̀jú báyìí. àmín kò lè dé. o rí pé àròkò ńlá lọmọbìnrin yẹn pa ránṣẹ́ sí mi ó tún wá jẹ́ kó yé mi wípé nínú ilé yìí mo máa gbádùn òun ni wò ó máa tẹ̀lé bó ṣe wù ẹ́ ìwọ ló nínú ilé yìí o <laughs> mímí kò dẹ̀ lè mí ẹ́ ṣe ṣe mo dúpẹ́ wò díẹ̀ lọ má bọ̀ ká bá ń lọ sọ̀rọ̀. ṣé wàá fẹ́mi nìkan lẹ́ẹ̀mí ni. Ah, yàrá la jókòó ẹ̀ o àwọn akọ̀pẹ̀ ìlú ẹ̀ la jọ ní gbogbo tàbí ẹ̀ ṣe kí lorúkọ ẹ̀. Ah, orúkọ ńlá ọmọ tó bó ní kẹ̀ẹ́ kódà ah, inú mi dùn o pẹ̀lú rárá o rárá bẹ́ẹ̀ o ló jà lé. kí lè fẹ́ kí èmi ṣe báyìí i mean eré àwọn olùdókòwò gbà kan. Ah, baby mo fẹ́ kó bá mi ṣe arrange introduction ni now. ah i'm sorry ó máa ní lówó gidi gan because irú nǹkan báyìí ó máa jẹ́ percentage ni. Larry ah. o ti ń ṣẹ́ mi. irú nǹkan báyìí o gbọ́dọ̀ ní sharing formula nínú. torí tí ẹkọ mo ṣe ṣe mo kọ tí mò ń ṣe yìí ni gbogbo plan mi tí mò ń dọ́gbọ́n síbi dọ́gbọ́n sọ̀hún tó bá dé dàda mo fẹ́ kówó náà fún un ìgbìmọ̀ mi jẹ́ nǹkan tí mo tẹ̀ ṣe ń rò right now ni pé kí n wá owó díẹ̀ ká bẹ̀rẹ̀ sí process traveling ta sọ ń gbà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ percentage. <laughs> ọ̀yà máa bínú ah, wọn náà wo level tó fi bẹ̀rẹ̀ náà bad news ló gbé wá bá mi náà. next time wọ́n fẹ́ sọ lọ́kọ̀ bẹ́ẹ̀ wàá fi good news bẹ̀rẹ̀ ẹ̀ lárí mo fẹ́ gbowó kan bí kan tí má ti gbowó yẹn o máa gbé sínú àkáǹtì irú nǹkan bẹ́ẹ̀ inú mi máa dùn máa jọ farabalẹ̀ gbọ́rọ̀ dáadáa bó ṣe gbélé aláwọ̀kọ́ yẹn àóràn ah, gígan ah arrange introduction tàbá lè máa ṣe bẹ́ẹ̀ yẹn ah a gbọ́dọ̀ ṣe kìíní yẹn kó prem kó kó rí ogun kan gọ bíbí ṣọmọ àǹtí labakẹ bọ̀dàmùdà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà so ìbínú àjẹpọ̀ àwọn boys mi káàkiri bẹ́ẹ̀ um, pẹ̀lú mi náà so at least tá a bá mú àǹtí labakẹ àti bọ̀dàmùdà bàbá àti ìyá ó máa jẹ wọn so ìmọ̀ àdúró bí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ so àwọn tó kù àdúró gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí tó máa fi lè rí squad yẹn lórí ìjókòó abẹ́ mi. ah làárẹ̀ dò eh. ọpọlọ ti pọ̀ jù brain master eh, mo jẹ́rìí. ọpọlọ kì í jẹ́ ń sùn kò dẹ̀ kì í jẹ́ ń jẹ kò ń jẹ́ mú gbà mí but that is if kúkú ṣì bá wà in between ni o tí o bá sanwó ń bẹ ọpọlọ mi máa ń dọ́ọ̀lù ni o tó bá ti wà ah, ó máa ń satellite ni <laughs> so tójú bá yẹjú má jẹ́ kóhun kò yẹ sori anything coming from that man's pocket make sure pé aláti tèmi dùn. Ah, ó yẹ kó trust me now. ah mo mo trust you but at the same time i have to tell you this baby i love you so much. what is it? jọjọ kì í máa bọ. i'm gonna miss you. I promise you too. yeah. Let me go, let me go. What's a jet seat? Just let me go. It's about my husband, anyway. Love you. All right, yeah. yá ṣe ti ṣetán. màmá ṣe ti ṣetán yìí mo bá wí que não ló dé ìwọ ọmọbìnrin que não ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé wọ́n ní ẹ̀mọ́ mi ni. ẹjọ́ lè fẹ́ ro ṣe ti dáná tán ni mo bí i. mo ti dáná tèmi tán mo bá rí i pé ìwọ náà fẹ́ dáná bọ́ síbẹ̀ kó dáná rẹ̀. so ẹ dáná yẹn tá a méjì máa jẹ báyìí. kí ni tèmi ti ṣe máa dáná tiẹ̀ ah. lọ́wọ́ bẹ̀ bó bá kù. ẹ wá ìwé màrí lè jẹ bá gbọ́ oúnjẹ mi lè dà sílẹ̀ yìí. ẹ bẹ jẹun ẹ bẹ jẹ lé tẹ bá ti rán láti dáná táwọn méjèèjì máa jẹ lẹ tó máa jẹun nù lé yìí. ìwọ mọ yìí àyà kú ẹ gan o ìwọ gbọ́ oúnjẹ tèmi o dànù àyà bí bẹ́ẹ̀ kọ́. tẹ bá ti rẹ́ẹ̀dì láti dáná táwọn máa jẹ lẹ tó máa jẹ bẹ́ẹ̀ ebi jọ máa pa wá kó o lé àwẹ̀ tẹ bẹ́ẹ̀ gbà yẹn ẹ máa gbà dáadáa. ìgbàgbà ìyàwó èrè yìí tí Hey, babes. I'm coming. Hi, darling. Alright. It's working. Alright. Mommy go. Ah, I want to kill one soon. That book where you there. One soon, time you there. Yeah. Ṣé kò ṣe kó tí ń po tí ìlàpọ̀jù fún mọ́mí ṣá? Ah, ah. Tí ìgbà wo? Ó lè tí mo pò fún ọgọ, ó ju tí ìlọ. <laughs> But you need to take it easy, àgbàlagbà ni wọ́n. Eh, ó yẹ kó máa watch and take. Ẹ̀bùn ah, nǹkan tí mò ń ṣe ò bad now. Bá ṣe lè tọ́jú mọ́mì mi, bó ṣe bá tọ́jú mọ́mì sí ẹ̀, she's my mom. I agree, but take it easy, all right, darling? Okay. But jẹ́ kí n yọjú sí All right, all right. Mo à ń kíkẹ́. Ah, ara. Ẹ kúlẹ̀ ma. Ẹ rà ma. Wá àtàrọ. Ẹ pẹ̀lẹ́. Ah, ah ìyàwó yín ló sọ fún mi pé ẹ ń sùn lókè pó rẹ̀ yín. ìyá ẹ̀ ló máa rẹ̀ kó rẹ̀ mi. mami kí lẹ wí. àní kò rẹ̀ mí mo kàn ń sùn ni. ẹ lùwẹ̀ oorun tẹ́ ẹ sùn ní táìmì yìí ah, ó lè affect ní kẹ́ má rọrùn sùn lálẹ́ o ṣé ti jẹun ṣá. ohun tá a bá rí náà la máa kúkú jẹ. Ah, mami kí ló dé ń sọ̀rọ̀ báyìí nǹkan tó bá ti fẹ́ ẹnì kẹ́ sọ fún un máa ṣe fún yín ibi èyí tí ìpani náà ni. torí nǹkan tó sọ fún mi ni pé gbogbo nǹkan tẹ bá fẹ́ lòun máa ń ṣe fún yín ṣé ẹni tẹ bá fẹ́ ẹ sọ fún un. ṣé ìwọ ti jẹun tiẹ̀. èmi ṣe ń wọlé ni mi ti jẹun. Hmm. sókè ẹ dìde kẹ má sùn ẹ jẹ ká bọ sí sítì rún ọkọ yín ti dé o. ó dà mo ń bọ̀ mo ń bọ̀ ọkọ mi mo ń bọ̀. lórí burúkú ọmọ máa ṣàǹfààní àwọn ọ̀ràn ẹ̀ ló máa rẹ̀ náà máa ṣàárẹ̀ náà máa ráàrẹ̀ lórí burúkú gbogbo ìdílé ẹ̀ ló máa ráàrẹ̀ kì í ṣe mí ó ti mọ ohun tó ṣe kò ní lè sọ gbogbo tó ń gbàdúrà ni ọlọ́run ní fún ṣe wọ́n máa dà lérí àwọn ìran ìran ìran àyà abala sọ fún ọmọ tẹ̀mí kúrẹ́ ní ìjẹ́ ìjọ ìyá kí náà ṣe látàárọ̀ ebi ń pa mí. ṣé oúnjẹ náà ni mò ń ṣe púpọ̀ ní ìfọ̀ owó díẹ̀ yìí ni. ẹyẹ tiẹ̀ kúrò ń bẹ̀ káwọn ẹni tẹ́bi máa pa ẹ wo tẹ́ bá ṣe tán ẹ bá mi kó àwọn singlet ọkọ mi yìí boxers ẹ pẹ̀lú ọ̀dàwọ̀ ẹ̀ tèmi náà kẹ bá mi fọ gbogbo ẹ̀ papọ̀. kí ló sọ lẹ́yìn ṣọmọ bí mo ṣe jẹ́nu lé tó sọ fún pé kí bẹ́ẹ̀ fọ pátá. màmá ṣojú ń dùn yìí ni iṣẹ́ rí nails mi ẹ̀rọ wọ̀ mí ni twenty k ni mo fi fix nails yìí ṣé kí n lọ ti ibo mi kí n máa fi fọṣọ ni kí n ti twenty thousand naira bo ẹni tó bá ní bóde tọwọ́ bọ omi láti fi fọṣọ wọ́n ṣe máa ṣe ní ìdá síbẹ̀ kó fọ. mo ṣe mọ̀ pé lágídí mo ṣe nípa láì gbọ́rọ̀ nìyí ni tẹ́lẹ̀ mo ní kẹ́ ẹ fọbọ́ yìí tán kẹ́ ẹ jẹun kẹ́ ẹ tó lọ fọṣọ ni ṣùgbọ́n nísìnyí ẹ máa fọṣọ yẹn tán kẹ́ ẹ tó jẹun jọ torí Ọlọ́run ṣé nǹkan ò ṣe ẹ́ nítorí wípé mo ti ń ṣe bíi kinní tí mò ń bọ́ sí kíṣìn tí mò ń ṣe oúnjẹ tí wo àti ọmọ mi máa jẹ torí tọmọ mi ni torí mi fẹ́ mo pọ́ìsì ọmọ mi ni mo ṣe ṣe gbogbo ètí mò ń ṣe yìí àbí tí o bá jẹ́ pé wọ́n rán ẹ sí mi ni ọmọbìnrin lọ́jọ́ parẹ́ ẹ jẹ́ kébì máa fọ pátá àti ẹ. kí ló ṣe yín tẹ̀ fọ pátá. ewé lẹ́fẹ̀ẹ́ ṣe kí lẹ́fẹ̀ẹ́ ṣe yẹn ẹ bá pe màá jẹ́ kó mọ̀ pé èmi ni mo bí ọmọ mi ọ̀sẹ̀ tí bá jẹ̀ ní panú lẹ́yìn ló máa múlẹ̀ ohun tí bá sọ lọ́mọ mi máa tẹ̀lé. ẹ fi yẹn lẹ̀ ṣé nígbà tó wà lọ́wọ́ yín tó wà kékeré tó ń mu ọyàn ya yìí ọlẹ́ lè máa pàṣẹ fún kó máa gbọ́ nísìnyí ọyàn ẹ̀mí ọmọ bóníkẹ́ bẹ̀ǹsìn ló ń mu lọ́wọ́lọ́wọ́ tí bá dẹ̀ pa ló máa tẹ̀lé. o fẹ́ o fẹ́ tọ́ ọ̀bọ̀ lẹ́nu ìbàdàn ẹ̀gí ẹ̀jẹ̀ tó bá mọ̀ mí ni o ò ní dúró wájú mi kó máa sọ gbogbo ètò ìsọ mélòó mélòó rú ẹ nínú ilé ìtẹ́mi ti lè jáde tó ń wùwà èyí tí ò wùwà tó yìí tó wù ìgan mo lè jáde eh. èyí tó wù jù ẹ lọ mo lè jáde. Eh, eh, ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi mo mọ̀ pé màá kúrò nílé yìí ṣùgbọ́n kí n tó kúrò nílé yìí ọmọ kan ṣo tẹ́ bí yẹn tó ń jọ lójú yẹn màá make sure pé ẹ fi ojú sunkún ẹ ṣẹ́rẹ́ mi adẹ́tẹ̀ ni mi o mi ò lè fún wàrà ṣùgbọ́n mo lè dá wàrà nù máa jọ yín lójú. èmi lọmọ yìí kó pátá àti bra sínú aṣọ pé kí n máa fọ̀ ọlọ́run ló máa dà yẹ́ ẹ̀ láàmú ìyẹ́ ò lè rojú rere ọlọ́run ìwọ pàápàá ò lè bójú rere ọlọ́run pàdé ẹ ẹ wo bó ṣe káṣọ ẹlẹ̀ fún mi kò sí tèmi kankan bẹ́ẹ̀ o ẹ o tún mú bọ́ńfẹ́ ọkọ ẹ̀ o kò fún mi mo tiẹ̀ gbọ́ tọmọ mi èwo ni tiẹ̀ pátá tìmúrà ayé mi. ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ̀ àbí mò ń lálà ni láìsí remote control sì jẹ́ pé àwọn àmọ̀dámù fi nǹkan sẹ́nu bá àwọn mọ̀mọ́ sọ̀rọ̀ kí mọ̀mọ́ wọn fọ bọ́ksà kan mọ̀ fọ pátá láìsí dry cleaner èmi mọ̀ ti ṣe wá nu léyìí o ẹ mọ̀ gbà mí kẹ́ àbí àwọn mọ̀mọ́ ọ̀gá kọ́ yìí ní mọ̀mọ́ tó jẹ́ pé mo mọ̀ nígbà tí wọ́n wà ní Ṣàngó Òde ah! àwọn màdámù ti tẹ́lẹ̀ ni wọ́n lè ròyìn tọ́ bá jágbe báyìí nǹkan ti ṣe wá nulẹ̀ yìí o ìgbà wo ni màmú gan ò ní máa fọlé ká máa fọ gbogbo ẹ̀ báyìí àìmọ́ ti ṣe wá èèmọ́ ti ṣe wá ó tán ara ń táwọn nǹkan tó yẹ kó lùyà ìgan náà rí lórí lórí o àwọn màdàmú ti tẹ́lẹ̀ ṣé wọ́n lè bá wọn dárò eléyìí o kò sígbà tẹ́mi gan ò ní gbé sóòlù mi bí tá à ń bá bọ̀ yìí torí tágbára àwọn ò bá káwọn màdàmú ọlọ́mọdé polówó ẹ̀ ní ò mọ̀ fọ́ pátá ọjà ti padà já wọn mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ ti yín a ní rírú ẹ̀ mọ́. you like it. How far now? Ó ti mo bèrè lọ́wọ́ ẹ̀. four hundred k ló bí Yes, darling. Màá transfer five hundred k sí Really? Trust me. Ah, baby. You're welcome. Oh. Ah, ma'am. Ẹ̀rọ bọ̀. Ẹ̀kọ́lẹ̀. Mo fẹ́ rí ẹni. Eh. Bẹ́ẹ̀. Ìkẹ́jù. Ah, ìwọ ni mo fẹ́ rí. Mọ́mi, kí ló ṣe ń yọjú yín ìlédìí ọ̀? Àbí kírẹ́dìtì ti ṣẹ̀yìn? Má máa dá máa mi lóhùn. Wọ́n pè mí lórí fóònù pé kí n bá wọn mú fifty thousand naira bọ̀ mo dẹ̀ ní tí sort it out mo ṣọ́ọ̀bù nǹkan tó le jù jí nìyẹn ṣe ti ní ìdẹ̀ẹ́sìn. mo ti ní ìdẹ̀ báyìí báyìí nísinsìnyí nísinsìnyí bye. bí ṣe dúró yìí mo ti ní ìdẹ̀. fifty k péré baby ṣé o pé four hundred thousand naira ni mo béèrè lọ́wọ́ ẹ̀ o dẹ̀ ló máa fún mi ní five hundred k má wọ̀rẹ̀ Ma fún mọ́ sí ní fifty k tán ní ìnáwó yìí. wow ẹ̀yin náà ẹ wọ ọmọ ẹ wọ ọmọ tẹfẹ ṣé ẹ fọwọ́ lárúbárí kàlélẹ́ kò wọ́pọ̀ ní obìnrin tó lè ṣerú ẹ̀ á ní òun lè fún ìyàkọ̀ òun lójú ẹ̀ ṣe tẹ̀sílẹ̀ tẹ̀sílẹ̀ ìṣó lè ṣerú ẹ̀ kò lè ṣe é. thank you very much darling god bless you. gbogbo yẹn ò kàn mí ọwọ́ ẹ̀ mo ti fẹ́ gbowó ní obìnrin wo lọ́wọ́ ẹ̀. mami kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà ń àtẹ̀mí àtòhun ìkọ̀kọ̀ náà kọ́ ni wà ní. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ah. ìwọ ni mo fẹ́ gbowó lọ́wọ́. ẹ̀yin lẹ bá wa méjèèjì. ẹ ẹ o kò kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá àlá wà ń bẹ gédégbé èmi lèmi bíwọ èmi mo dẹ̀jẹ̀ lé ẹ lórí èmi mo wù ẹ́ títí tó fi débi tó gbé dé yìí ah, ah èmi lọ́lọ́run ṣìṣe ẹ fún. ìwọ náà dìde kó lọ wẹ̀ látàárọ̀ ẹ kó lè ti gbé mi dé tiẹ̀ kí n lè fún mọ́mí lọ́wọ́ tó bá ìkan bínú sí wa. ok ẹ fún one thirty minutes ẹ fún one thirty minutes mo ń bọ̀. má mi ah, ah. ẹ fún one thirty minutes. bá a parí ìtọ́lọ́wọ́. gbé bọ́dì ẹ̀ gbé sọ́ọ̀lù ẹ̀ gbé spiriti ẹ̀. bẹ́ẹ̀ni bù. a fara ọmọdé káwọn lè kàwé kàwé. no no no no má bàbá mi ò lè wọlé mi ò lè dúró mọ́ kán jù. kílódé. àlàyé yẹn ló ti sanwó mọ́ gan. mi mọ̀ kó ti san bó ṣe ń bọ̀ mo ti rí gbogbo géètàn yẹn bóyá oh, gara ló láì lọ mo ti mọ̀ kó ti san owó. Ah, ọmọ. Elele. Five hundred. Lókè bóyá ń bọ̀ yẹn máa gbé bí one million wá nà. Kílódé. Ilé ìkéré nà ó kílélẹ̀. Ó pọ̀ kí oorun ká wà rúru o one million báwo díẹ̀ díẹ̀ ni na. àkọlù ẹ mọ ẹ bọ́lí kẹ leave díẹ̀ díẹ̀ aside leave díẹ̀ díẹ̀ aside tó bá máa jẹ jẹ́ lọ́kàn náà tó máa gbọ́dọ̀ gbàdá lò bá gbàkele gbàkele lẹ́ẹ̀kan náà ká jẹ́wọ́ ká kúrò ń ó ní díẹ̀ díẹ̀ ọpọlọ tí mo fún ẹ yẹn tó bá kó bá lò dáadáa lóye wa yóò máa sanwó yẹn tán lẹ́ẹ̀kan náà. lórí a máa tún ta ọgbọ́n mi ni ó máa sanwó eléyìí máa sanwó má wọ̀rí ní sùúrù ṣé bẹ́ẹ̀ mi ni iná mi o èmi ni o èmi ọmọdé kẹ ó ti gbàgbé ni the smart lady ọmọ kan ṣe tí ìyá mi tó pé children mà ní èmi ayọ̀ lady fiẹ́lẹ̀ má wọ̀rí lẹ́yìn ah. mo sọ fẹ́ kó máa sanwó bó ti ṣẹlẹ̀ mi ò ní sáyé láìsí máa lọ sí àlàyé yẹn máa tó jẹ ọ máa lọ ṣe housewife. sí wàhálà ò lè pẹ́ torí lè tó náà ẹ̀rín ni òun ṣe nǹkan tí wọ́n lè pè mọ́ra wọn um, ṣé mọ́tò káàbù gbé wá bí èmi ò tiẹ̀ lè sìn ẹ̀ torí mi lè gbé lè sìn ẹ̀ déta ọmọ ló bá pèmí lálẹ́ ọ̀la. Ah, ah, ló máa ń ṣèyá ìyàwó màmá kí ló dé kí ló máa ṣe yín náà ṣé bí mo sọ fún yín pé nǹkan tó bá ti sí nílé kẹ́ ẹ kọ fún mi kẹ́ ẹ sọ fún mi kí lè kọ sí list mo gbé fún yín yẹn ṣé sọ fún mi pé gàrí tán lé ni. anyway gbogbo nǹkan tí mo rán yín pé kẹ́ra lọ́jà ní kẹ́ make sure pé ẹ get mo dẹ̀ mo yá hours tó máa take yẹn láti ra gbogbo ẹ̀ kẹ́dẹ̀ ṣe kíákẹ́ dá mi lóhùn mo ní àwọn àlejò tó fẹ́ prepare oúnjẹ fún tó bá wù yín kẹ́ pẹ́ ẹ má rí sí máa fojú eré tẹ́wá dé

ẹyẹ gbọ́dọ̀ tí mo gbọ́dọ̀ fi fa sìgárì lọ́ọ́ ṣe ìdẹ́lanú lẹ̀. Ah. yíya wọn ní déédéé lanú lẹ ṣáà nípa ẹdẹẹlẹ ni ẹwà ẹ má yẹ kí tọ kán lẹ bẹ yẹn kí ló dé kí ló dé ẹdẹẹlẹ bẹ yẹn ẹwà ah, ah. ẹwà ẹ má máa fojú yẹn wèmí mọ kí ló dé fojú burúkú wò mí ó yẹ kó lè paná sìgá ìmọ̀ yẹn lójú mọ́lẹ̀. Mm, gift gift fi ọ́ lẹ̀ fún ọ́ lẹ̀ ẹ̀yìn ẹ̀dá kọ ẹ̀dúró náà mọ̀ náà tọ́ra wítọ́nì ìsìnlẹ̀ sórí ibi ìpàdé kòkó sọ bọ́lọ́yọ kéèké ń fúrọ̀ mọ́tò gbáǹdì ẹdùn ẹmọ bínú ṣé wọ́n fi yín ṣépè ni àbí wọ́n dá dodo yín kọjú orúnkún tẹ́gbẹ́ sọ fẹ́ẹ́ mọ̀ sí so so ibú kí ẹ wọ́n bí èmi ò ní èpo lójú gbàdúrà bí mo bá san yín ní etí ẹ sàré láti bíi de my twelve mo rò bẹ́ẹ̀ gba abẹ́rẹ́ ẹ̀sìn ni kí ni nǹkan náà wọ́n sàlàyé bíi traveling bag. ẹ fìyàlẹ̀ fìyàlẹ̀ ń ya ṣé gbogbo ilé ìtòsàn kan wà lọ́wọ́ yín ó Oya ẹ gbé lọ kitchen tẹ bá dénú kitchen yẹn ó gba bọ́ tó wà ń bẹ ẹ fọ́ tẹ bá ṣe tán ẹ bọ́ sínú ilé kẹ clean everywhere fún ẹ pẹ́ bẹ́ẹ̀ dọ̀tí kẹ wá bọ́ síbi tí màtàrẹ́ mi ṣe fàájì kẹ clear everywhere kẹ ṣí window kẹ tẹ air freshener padà ṣe ń lọ yìí tí n bá gbọ́ lásán pé lọ́n gbé fóònù ẹ lọ́n pọ́nmọ́ ẹ fẹ́ lọ́n máa ṣe ẹni gbàgbára kó wà lọ́wọ́ yín màá tẹ ojú yín mọ́lẹ̀ o má dé lásán bá ba yín báyìí màá fìbọn forí yín dànù ẹ pé mo níbọn. ẹ bá ọjọ́ ìyá màá pa yín dànù. màá forí ọmọ yín yẹn dànù tẹ́ ẹ̀ ń sọ pé. ìgbà tí ìyá ṣìṣà máa rojọ́ nígbà tí ìyá ẹ̀ lọ ẹ̀ lọ ẹ̀ lọ́jọ́ ẹ̀ lọ́jọ́ kí nìkan náà. ẹ lọ jọ music please. àwọn aṣọ tó kó sí. báwo yá ìkẹ́ ọ̀nà wa kọ́ fàájì lẹ́sẹ̀ ọ̀nà wa kọ́ yín lẹ́sẹ̀ lọ́yẹ kọ́ fàájì wa lẹ́sẹ̀ abilẹ̀ rẹ̀ mi. ẹyẹ ń bẹ àlẹ gàlẹ gàlẹ ọlọ́wọ́ Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. Ìyá wa èmèrè lọmọ tẹ́ ẹ torí ẹ̀ wá yìí ẹ̀mí ọlọ́run fi hàn mí wípé alágbára ọmọ sì ni pẹ̀lú. ẹ wo pásítọ̀ kò sí irọ́ nínú ọ̀rọ̀ tẹ̀sán ọmọ yẹn nǹkan kan ń gbé inú ẹ̀ tó jẹ́ pé mo rí nírìí ẹni tó ti gbé èṣù mì tó jẹ́ pé tèmi gangan fúnra ara mi báyìí tí mo bá ti rí báyìí máa máa gbọ̀n jìnnì jìnnì jìnnì jìnnì jìnnì tẹ́rù ẹ̀ máa máa bà mí bí ìgbà tí òun kọ́ ni mò ń rí mò ń rí nǹkan pọ̀ bí ìgbà tí mò ń rí kíni òun tí mò ń rí àlùjọ̀nù burúkú ẹ̀yin ní kẹ́ ṣàánú mi ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó mọ ìbá mi láyé jẹ́ ẹ má jẹ́ òbá yọ̀ mi jẹ́ pásítọ̀ ẹ gbà mí. ẹni tó tó sábà bíbélì wípé ta ni ìwọ òkè níwájú sẹ̀lú bábélì oní ẹ ó sì di ìpẹ̀dẹ́lẹ̀ àyà yóò pa àwọn àlejò wọn ó sì fi ìbẹ̀rù bojo sá jáde níbi kọ̀lọ̀fín wọn mo nígbàgbọ́ wípé ó máa fi ẹsẹ̀ rẹ̀ jáde kúrò nínú ilé yẹn ni. àmì jésù. ìyá wa àmọ́ ó máa ná yín lówó nítorí pé màá ṣètò wòlíì forty one tí ìpè wọn dájú tí àdìjọ gbàdúrà lórí òkè bẹ́ẹ̀ sì tún ni màá ṣètò omi àdúrà tí a ti ka sáàmù sínú ẹ̀ tí ẹ máa wọ́n sílẹ̀ nínú ilé yẹn mo sì nígbàgbọ́ wípé lẹ́yìn ètò àdúrà yìí ó pẹ́jù láàrin ọjọ́ mẹ́ta ọmọ yẹn á jáde kúrò nílé yìí. àgbàrò lọ́rùn. ẹ wo kò sí wàhálà ṣe rí owó owó kì í ṣe pọ́blẹ́mù mi owó wà dáadáa òun gan mọ̀ pé owó àbí mo parọ́ ẹ wo iyekíye tó bá máa ná mi tó gun ayé mi máa fi ṣẹ́ mo ṣetán láti nà. ẹ ní òfin hàn mí láti gbà owó lọ́wọ́ yìí ṣùgbọ́n nítorí àwọn wòlíì tí a fẹ́ jọ gbàdúrà yìí ó yẹ ká fún ẹnìkọ̀ọ̀kan wọn ní ten ten thousand ṣùgbọ́n mi ò fẹ́ ní lára ẹ jẹ́ ká fi bí fifty thousand ká fi bẹ̀rẹ̀ náà. fifty thousand bẹ́ẹ̀ ẹ fi pé fifty thousand yẹn máa tó. ká fi bẹ̀rẹ̀ náà. ṣé mo lè kó wá ń sìn. ó ní ṣẹ́gun làwa ní. Jésù. hello àṣàntì báwo ni. àníkẹ́ ẹ dóde mi sẹ́ ẹ̀ òkè ẹ dájà sí mi lọ́rùn ẹ dájà sí mi lọ́rùn bẹ́ẹ̀ni ẹ dájà sí mi lọ́rùn bẹ́ẹ̀ni ẹ̀dùn ah. bẹ́ẹ̀ni báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn. ọmọ àkìlọ̀ ṣẹlẹ̀ báwo ló ṣe yẹ kí n ṣe tí mi ò ṣe ah, ṣé mẹ́sẹ̀jì tẹ́fẹ́ kí n pass mi pass ẹ̀ ní àbí n ta fẹ́ kó mú jáde kó mú jáde. kí ló ń sọ ìbẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tí mo mú wá yẹn eh. owó wà ní ọwọ́ ẹ̀ bó ṣe wà yẹn bó ṣe béèrè fifty thousand orí mi kọ́kọ́ laago fifty thousand tó bá bó ṣe jókòó yẹn tó bá ní kó mú five hundred thousand wa half a million àgbèjáde inú báàgì ẹ̀rìn kò ní dìde ńbẹ̀ wà ń béèrè fifty thousand sọ̀rọ̀ fifty thousand mò ń bẹ́ẹ̀ sọ. problem tẹ máa ń ní nìyẹn. problem wo ni. ẹ máa ń fẹ́ jẹ nǹkan kẹ́ ẹ jẹ́ kó dẹ̀ tán lẹ́ẹ̀kan náà irú àwọn èèyàn báyẹn yẹn máa ń re wọ́n jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni jẹ́mi tí mo sọ fún wípé kọ́kọ́ mú fifty thousand naira wá ná jẹ́mi mọ nǹkan tí mò ń ṣe ni ẹ kọ déètì òní sílẹ̀ ẹ máa ṣíjọ kó tó di bóṣù máa parí kẹ́ ẹ wá wòye tá a ti make ẹ rí bójú dẹ́n sọ yẹn lọ. ni mo fẹ́ kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ mo fẹ́ kọ́ obìnrin yẹn lẹ́kọ̀ọ́ ni ó máa máa fọmọ ẹ̀ ṣakọ ṣé òun nìkan ló bímọ ni. ọ̀rẹ́ mi àti gbaṣọ wa léèsì ọmọ mi wò léèsì ọmọ mi rà fún mi àwọn bàtà tọmọ mi tún sẹ́ǹdì sí mi wo gbá tọmọ mi ṣe fún mi àló tó ń sọ fún mi pé ọmọ òun ṣí ṣọ́ọ̀bù fóun kí wọ́n á lọ wo ṣọ́ọ̀bù tọmọ òun ṣé òun nìkan ló bímọ ṣé mi ò bímọ ni a máa gidi gan Eh, eh, kò sí gba owó gidi kò sí wàhálà yẹn ò ṣe problem. wá ń bí wá ń bí gbélé lọ owó fifty thousand. sẹ́yìn náà tó fẹ́ gbà nù ilé ni. ó dídán náà mi ní gbàǹbo ṣé mo mọ bísíǹsì wà fún yín. ẹ bí mi lọ́lọ́run pè. ọlọ́run wo ló pè é èmi mo pè é. Ah, kò sí wàhálà. kò sí wàhálà a jọ ṣàbọ̀ wa ti mọ̀ náà mo tiẹ̀ ti pín síbẹ̀ gan twenty five thousand naira ni. twenty five kìíní. thousand. báwo ṣe máa fún mi twenty five thousand ṣe bẹ́ẹ̀ mi ni mo mú ṣẹ́ wa. sẹ́yìn ah! ọlọ́run lò sẹ́yìn ni pásítọ̀. ṣé ìwọ wá jẹ́ pásítọ̀. ẹ kí wá ni mí. iṣẹ́ mi ni mo pè é ni ìbí ìlú náà tí mo pè é bá a mú fọwọ́ kó pé thirty thousand thirty thousand bó sọ fún ẹ. ẹ bóyá kí n sọ fóbìnrin yẹn wípé ẹ̀yin lẹ wà ń di ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ẹ̀yin lẹ ń gbà. ta ló fẹ́ lọ bá. yúmọ̀ yẹn ni. ṣé o wà ókè. Okay ṣé a sì wà lórí àbí kémi máa bá tèmi lọ ọkọjọ àbáyé jẹ tó bá wà. Eh, but um, baby, how far now? Kí ni agent yẹn Time on the go. See, all the way now. lóun ò fẹ́ bá ṣe ń fóun lówó kelekele, lóun ò lè gbà mọ́. Ó ní ká fóun lówó yẹn lẹ́ẹ̀kan So the a kishi fún kìsì bẹ́ẹ̀ láti parí iṣẹ́ wa. Ẹ eh, bọ̀ kí ló máa She we, I want to Ṣé wí àwọn tá a stage yìí, ṣọ́lá ni sọ parí ni. Tọ́rọ̀ yóò bá wọ̀ bẹ́ẹ̀ kó wẹ́ lómi, kó sún sẹ́yìn jàre. Ah, Táìmù lọ náà. Èmi náà ti ń rò bóyá ká gẹ́ẹ̀tẹ̀ kó máa báṣẹ yẹn lọ but one thing ni pé tàbá get ẹlòmíì tíṣẹ́ yẹn bá ti já kò pé mímọ́ o cause bọ́bọ́ yìí mo mọ̀ mo dẹ̀ mọ iṣẹ́ tó ń ṣe even àwọn ọ̀rẹ́ mi tó wà lábúrò ní ìṣòro ṣiṣẹ́ wọn tó fi travel out. ẹ okay, okay, okay. ok ẹ by this time next week owó yẹn ti máa pé ṣó yí ẹ but ó pẹ́ ju this time next week ó yẹ Larry! Oh. Who be this? Oṣù tẹ̀lé ọmọ lórin. Excuse me please mind the way you talk to me ṣó ti gbọ́. ó yẹ wẹrẹ ni wọn kò ṣe done. ẹ ti ta orí ẹ dán nínú ilé ọkọ mi. Bọ́díkẹ́ kí ló ṣe náà sórí mi bíbá yìí ni kí ló ṣe náà Bọ́díkẹ́. láyọ̀ mi. because I'm here with you. tell her to get out. get out. mo ṣe dídú ti bá it's okay. outside. ọ̀rẹ́ ẹ̀dẹ̀ kí ló ṣe mí. Ọlọ́run ju ẹ tó bọ́ta ó bá dúró tí bá kọlù àwọn ọmọdé làwọn ọmọdé. Bọ́díkẹ́ àwọn ti lọ náà kí ló ṣe ti lọ náà kí ló fọ́ọ̀kì wọ́ọ̀rì ẹ̀ náà. ó mú bí ọmọ yẹn kàn wò pé ah, òun kàn kọjá street nípa ah, jẹun check bóyá láre wà lé ni. kọ́ check ẹ bí òun wà lé as chairman papa for them girls àdúgbò àbí. so eléyìí máa hot ẹ so ó ń dùn wọ ìwọ ọ̀rọ̀ wọn dé nílé mi sìn ó ń dùn ẹ but èmi dẹ̀ fún wọn láàyè ìwọ lọ bá chairman kan mi kan. ìgbà wo ló sọ fún mi pé o ní ìgbìntì mi ò yọjú sí ẹ mo ti sọ fún ẹ call anytime you need me. keep quiet kò tí mo fẹ́ sọ́kọ́ nìyẹn mo pè ọ́ mo pè ọ́ yẹ kọ́ ní issue tó bá ríyàn pẹ̀lú mi kí n bá tẹ́ni yẹn lẹ̀ ask me and I'll tell the fact kí ló ṣe náà. ọ̀dà má bínú. sit down jókòó Take ká sọ̀rọ̀ mi jókòó. bọ̀ kí n ṣe irú gẹ́ ẹ̀ o ó bí dákàn gẹ́ ẹ̀ o. ó ní kí kí kó ayé ẹ̀ sí mi kí ni problem ẹ̀ ṣùgbọ́n lọ́ba ta ni ó yà lọ́ba lọ́ba lọ́ba lọ́ba ta lọ́ba ṣé wípé ọmọ yẹn ò lọ. ó sì wà nulẹ̀ bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. a jẹ́ wípé èmèrè ọ̀run ni. èmèrè ọ̀run. bẹ́ẹ̀ni èmèrè ah, ọ̀run ló burú jù. ẹ <sighs> eh, ṣùgbọ́n nǹkan tẹ́ sọ ni wípé àwọn afi àdúrà jagun tẹ́ máa pè wọ́n máa bá wa lé èmèrè ara ẹ̀ jáde kí ló dé tọ̀hún lé tọ̀hún náà kó ń gbà yín. àmọ́ èmi ìrọ̀rùn lẹ fọwọ́ yẹpẹrẹ mú báyìí òun ló lágbára jù. wòlíì tó bá ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ tí èmi lọ́rùn tí ò bá ṣọ́ra á fẹ̀mí ẹ̀ di. bíi ní ẹ̀fin tí késàrì késàrì ẹ̀fin tí ń ṣe tolúwa tolúwa àwọn èmi ìrọ̀rùn àwọn arọ̀rùn ni ọlọ́run nìkan ló lè ṣèdájọ́ wọn tí wọ́n lágbára gan. ṣe níbi tọ́rọ̀ yìí dé dúró àyàfi kẹ́ ẹ fi sùúrù sí ni o. ọmọbìnrin ti di eegun tá a so májá lọ́rùn tí ò ṣe jẹ tí ò ṣe jú ni tí ẹ bá gbìyànjú àti fi agídí lé ọmọbìnrin jáde ó ṣeé ṣe kí ọmọ yín kó bá lọ. ṣé mi wàá dáràn báyìí. àdúrà ò ṣeun tí ẹ máa fi àdúrà àti ààwẹ̀ ẹ máa fi gbáǹdì. ayé mi ò. bàbá ọkọ mi àtàtà ojú yín rè ọjọ́ mẹ́ta ṣé dáadáa. adúpẹ́ mà ojú yín rè. ojú mi rè ọmọ mi ẹ wo ẹ ṣáà má bínú sí mi ẹyin ni mo wà pẹpẹ ó pẹ tí tó yọjú sí yẹn má bínú jọ. àṣà àdúpẹ́ pa tó pàdé láyọ̀ àtàlàáfíà ẹni pé wẹ́rẹ́ ni iṣẹ́ olúwa olúwa ṣe o mo bá rẹ̀ yín àtàbúrò yìí ṣe wá pàdé. mọ́mí ẹ̀ supermarket ni in fact mi ò rí nǹkan lórí mi mi tún wá recognize ẹ mọ ah, wọn pe fine gbadade ti pàdé jẹ kó wa mọ ibi tó ń gbé ó tún wá sọ fún mi pé òun tún mú yín sọ́dọ̀ wọn ni òkè kíkú fi òkọkọ kí fi pẹyẹ méjì kíkú yọrí sí ìwà láfíà yín wa. ẹ mọ̀ kàn wé àgbàlagbà ní dọ́mọdé mọ̀ ọmọdé ló má dá àgbàlagbà. Ah. ẹ kú ọ̀rọ̀ yìí kú ọ̀rọ̀ alájọṣe pẹ́pẹ́pẹ́. ẹ bẹ́ẹ̀ ni yọ̀rọ̀. Jag är 20 år. Oj. Ja. Mami, ìyàwó <laughs> eh, eh. ah, ah, mi ni bàbá ọkọ mi ìyàwó mi ni ẹ báwo ni ṣe wà pa pẹ̀lẹ́ ìyàwó ẹ bẹ́ẹ̀ ọtí fáyìn ọkùnfọ ni ẹ kú jòkó sọ. ẹ má jà. ẹ yẹ tàbí kílẹ̀ fẹ́ jẹ. àná ah, àmókè o ah, jẹun kẹ mi jẹun ah. ẹ mú kàn ní kí wá yọjú sí àbúrò mi. ọ̀rẹ́ mi sùúrù kí sáyẹ̀wọ̀ kitchen. àrùn never mind ẹ mọ mi lọkì tí mo rà ẹ bá da olóhùn lọkì tí mo rà. ọkọ ẹ máa jẹun kẹ tó lọ nínú ẹ jókòó jókòó. nù ẹ jókòó tíyàwó jẹ ti dé má ti ń lálejò tó má dáhùn dáyé lọ́rùn fọ́ fún kí ah, wọ́n láwọn máa padà wá ń gbà mí. mọ́rí màá tún máa sí inú àwọn ẹ ṣe ẹ bá mi kí ilé o ẹ lè tí mo rí o ilé ilé yìí o ẹ tí mo rí o ẹ jẹ́ kí n sùn ọlọ́run mú ọlọ́run bá mi mú dáadáa wọn bá bọ́kọ ẹ láwọn jẹun kí ló tún kù ọ bí ojú tiẹ̀ ṣé o ìwọ tó yẹ pé bó ṣe wà gbogbo àrùn tó wà lára ẹ báyìí wọn máa máa kórìíra ẹ ní pẹ̀lú wà tó ń wò pẹ̀lú mi ṣí wèrè ṣó ti jábọ́ tán èmi náà mọ̀ kó máa pè torí ẹ̀ mo ṣe mú fóònù ẹ̀ dání tí n bá tún rí kọ̀ọ̀lẹ́ lórí fóònù yìí tó bá tún bí ẹ̀ dáa kó padà pé fóònù yìí nuisance. kí mo lè ṣe pọ̀ bọ́ lójú. jọ ọjọ́ wo ni mo fẹ́ lọ mọ parent yẹn. ìgbín ẹ tẹnumọ́gi ó ní àfi dandan kó òun gùn. tó mọ̀ pé ìgbín ò jáde láyé kíka ara wọn yẹn wà nílé àti gbín àti kara wọn jọ ń rìn so that's the reason why. well. even if I decide to delay you meeting my parents, good news, Good news? I'm listening. What's the news? I'm pregnant. You're pregnant! I'm, I'm, I'm sorry. I'm sorry. Sorry? You're pregnant? You're pregnant? Oh, my darling. It's called for celebration. I know. Oh, my baby. Oh, no. Oh, no. Sorry. Sorry. <laughs> Oh, God. Love I love you too. Bámidélé, níjọ́kíjọ́ tó bá tún díẹ̀ mi nílé ayé ẹ tó bá tún ṣe mistake tó cross line mi màá jọ ẹ lójú màá deal pẹ̀lú ẹ ṣọ́n pé mo mọ story life ẹ mo mọ̀ pé ìyàwó ẹ tó ń gbé káàkiri òun lẹ̀mí ẹ òun ní báàgì òun ẹ òun ló ń kó okun owó tó ń ná tó fi ṣe fine boy ládùúgbò ńgboro tó gbé mọ́tò tó fi ṣakọ sí ẹ̀ ń dì. èmi máa wá jọ ẹ lójú màá wá ìyàwó ilé ẹ lọ máa lọ sọ irú èèyàn tó jẹ gbogbo òṣì àti ìrànlọ́wọ́ tó máa ń bá kiri ń gbòòrò máa lọ ṣàlàyé fún un jẹ́ kí wọ́n wọ̀n ẹ tó bá tún ṣe mistake tó bá ṣe mistake padà wá sínú ilé ọkọ mi tó wá sọ irú èèyàn tí èmi ọmọ Gbódìkẹ́ Benson jẹ́ fún màá ní kó terminate ẹ. mo gbọ́ pé wọ́n ló lọ́n fìgbò mi fẹ́ fi ó sábà ń bẹ́ẹ̀ burú ẹ̀ ṣe òkó láì tí ẹ kò gbọ́ nígbà tí lò ó tán màá dán bẹ́ẹ̀ bíi trash ni bó ṣe wá ẹ mo wá láti wá kọ́ lọ́gbọ́n ni wá láti wá kọ́ lẹ́kọ̀ọ́ ni nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ sí irú ẹ̀ ó dà pé fún tiẹ̀ gan ló tún ń jájẹ ìwọ fún ara ẹ gan o oh, ò tí ì mi o anytime tí n bá ní ìdẹ you just at the tip of my finger try me one more time kó o ríran tí mo jẹ́ nuisance olóṣù onírà. ọ̀dẹ̀ olùdá ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni lọ́ọ̀ wá lè pè wá káwá bọ́ tún wèrè lẹ̀ gidi ká bọ́ display fún. Ah, ah, olórí búmọ̀ ni bọ̀bọ̀ òun ah, ọlọ́run ló ní ọmú fóònù ọkọ rẹ o kó lóun ò dáyè pẹ̀lú gàárì fún ọ. ó jẹ́rìí mi nẹ́tíwọ́ọ̀kì tèmi le gan. ó jẹ́rìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀. <laughs> but seriously gbọ̀ngàn ṣẹ́ mi o ó ṣe mí gan-an ṣé bó ṣe wà mú láìkẹ́ gan-an mi ò ṣèyàn tó yẹ pé máa mú ẹ sínú bí mo ṣe ń sọ fún ẹ ó ṣe mí but it's okay kò sí wàhálà it's okay. kí ló ṣe Ah, ah, bestie mi kí ló dé kí ni mo ṣe. ó mọ nǹkan tó ṣe ah, kí ló tó ń pretend má pretend ó náà mọ nǹkan tó ṣe now eh? ṣe bọ́jọ́ tá a máa kọ́kọ́ pàdé kórèdé ṣe bẹ́ẹ̀mi gangan ni kórèdé fẹ́ fẹ́ èmi ló like èmi ló ń ṣe sí about the end of the day nígbà tí mo dẹ̀ ti rí wípé o ti lọ fall in love mo dẹ̀ fi ilẹ̀ fún ẹ mo fi ilẹ̀ fún ẹ nìyẹn tán on the agreement wípé gbogbo bá ṣe ń lọ ọmọ jẹ́ ká mọ̀ a máa máa jẹ́ ó dẹ̀ wá ń dajẹ́ a máa jẹ́ lásán o ò wá lọ ń jẹ́ níwọ̀n nìkan ògidì kódà wọn máa ṣe bẹ́ẹ̀ ògidì ògidì gan-an ni ṣọ fún àwọn Yorùbá dẹ̀ wá ń sọ pé tó bá dajẹ́ máa ń daṣẹ́ kí ni. yọ̀dà kú ni. continue. ẹ má bínú sí mi mo ń pò pọ̀ ni ẹ má wọrí tó bá dodidi nsìn tó bá délẹ̀ ẹjọ́ máa jẹ́ ni ẹ̀yin náà máa jẹ́ ń bẹ̀ ọlọ́run. Eh, níwọ̀n tó ń bẹ̀rọ. ẹ ń wo obì jábára wa ṣètí ń jò iye kan alábàáwọn ojú mẹ́ta làwa yìí náà ni torí gbogbo tó ń sọ yìí látijọ́ tó ti ń pọ́ gbogbo ẹ̀ látò tí ń jẹ́ iná omi tóró rẹ̀ lásán báyìí kò kàn sí alẹ́ nu ah, ah. tó bá sì délé ẹ̀tọ́ tílẹ̀ bá dá wẹ́ ọlọ́mọjà ríru ẹ̀ àwa yìí náà tí ó kú òkú rè oh. kẹ́ dáadáa. kò tí ẹ lé tó yẹn kò tí ẹ mọ́ sáà pé tó bá tò wá sí òun náà la máa dúró sí but àwọn expect ṣá I expect. Yeah, baby, how far? Shotiri. Yeah, mo ti rí. Okay, sorry. Gbogbo just five I'll naira bẹ́yẹn o, ṣòye. Ẹ nà um, gbogbo jẹ́ sẹ́ǹdẹ̀ lèmi náà keep record yẹn sílẹ̀. Mo ti pé five billion already. But um, Bọ́níkẹ́ nǹkan kan sí iye mi báwo ló yẹ ṣe náà tí bọ̀bọ̀ yẹn ò tiẹ̀ tí ò tiẹ̀ fúnra ah ah sure ẹ kò trust me now ṣé gbogbo transfer ẹ mo ṣe ń ṣe tí debit alert ti wọlé ni mo ń delete everywhere mo ń clear gbogbo yẹn ó ṣe problem mo clear gbogbo messages tó lè fún. ilẹ̀ <laughs> ọmọ mi ọ̀yà ọ̀yà náà ọ̀yà náà ó dà mo ṣe wàhálà nísìnyí kó dàbí pé o ti wọnú ara mi o ti wọnú ẹ̀jẹ̀ mi o ti wọnú iṣan mi ara mi ìwọ kan ti gbé brain mi sórí ọ̀dà ọtí bọ́pọ̀ jọ mí nice one nice one nice one wàá gbà yìí wàá gbà yìí. ẹ so báwa ni báyìí ok ṣé ti tìbí yẹn àbí um, tó máa ṣẹlẹ̀ ni pé eh, ìwọ ló máa dẹrù ẹ sílẹ̀ um, kàtórí àbí few weeks nsìn so èmi àti máa eh, a máa fi ìlú sílẹ̀ ó ti yẹ. ok ok good good kò sí wàhálà màá pè padà ní few minutes ṣùgbọ́n màá pè nsìn. alright then take care of yourself ẹ eh? má ṣe wàhálà o. ìyá. ah ṣé dáadáa ni. wọ́n ní kí wọ́n dágbére fún ẹni pé mo sì ń lọ. síbò. mo lọ sí amẹ́ríkà èmi àtọkọ mi. ìwà tí kórèdé lọ sí amẹ́ríkà kórèdé rẹ̀ sọ̀rọ̀ kan fún mi. so ìwọ rò pé mi lè fẹ́ ọmọ ẹ kórèdé. anyway mo wá kọ́ ìwà àti ọmọ ẹ lẹ́kọ̀ọ́ wọ́n ti ròyìn ẹ fún mi wọ́n ní bó ṣe máa ń fìyà jẹ gbogbo àwọn ìyàwó ọmọ ẹ tán bá fẹ́ wá fún ẹ nìyẹn wọ́n ló máa ń sọ pé ó jẹ ìyà lórí ọmọ ìyàtẹ́nìkan ò jẹ rí àìmọye tó ń jẹrú ìyà náà àwọn kan ti ẹ̀ jẹrú ẹ̀ lánàá wọn ò dúró jèrè ẹ̀ ọlọ́run tó wá kẹ́wọ̀ wọ́n wá ń di ẹ̀rọ òtúmọ̀ lórí wọ́n á ń pariwo mu jà lórí wọ́n á ń fìyà jẹ àwọn ọmọ tó bá ta obìnrin bíi tiẹ̀ ìyá rámi sọ fún kòrèdè ọmọ ẹ tó bá dé pé èmi ọmọ bónítìrẹ ni mo wọ owó tó wà lákàntì ẹ kúrò bẹ. owó ọmọ mi ah, wàá kó yẹn lẹ́wọ̀n. owó kí ni. jọ kó wọ ọmọ mi sílẹ̀ jàre. tó bá dé iṣẹ́ tí mo rán ẹni kò jẹ́ fún. irú rádà àjọ ibodò ń lọ jọ kó wọ ó lè ṣe yẹn. bẹ́ẹ̀ mo ti múra ẹ lẹ̀ mo tẹ̀ mí ẹ̀yin ló pẹ́ ìwúrú bá ṣe yànmàyànmá mo máa ti bọ̀ yìí. àjọ máa máa máa mú. ẹ àti ta ni. mo ti gbọ́. ẹ súnmọ́ mi tẹ bá láyà ẹ wò èmi máa tù ú wọn níjẹlẹ. jọ má tì mí mọ́lẹ̀. èmi á kọ yín lẹ́kọ̀ọ́. má tì mí mọ́lẹ̀. ọmọ yín bá dé bá ní olùmọ̀ wá tì mí. má tì mí mọ́lẹ̀ má tì mí mọ́lẹ̀ má tì mí mọ́lẹ̀ ọmọbìnrin má tì mí mọ́lẹ̀ mo dẹ́rọ̀ má tì mí mọ́lẹ̀. Ah! sọ̀rọ̀ àǹtí ṣẹ́rí pé ibẹ̀ yẹn ó fàìn gan. mo láìkẹ́ ó fàìn gan. so títí wíkẹ̀dẹ̀ sọ fún ọkọ yín kẹ́kọ́ wa. of course because sí problem My má my ẹ má yes. wíkẹ̀dẹ̀. Ah, ah, ẹ ká sọ. Ah, ẹ ká sọ máa o. ẹ jọ kí ló dé tẹ̀ ń ti ilẹ̀kùn lé wa. ṣáà ọmọ onílé lẹ́yìn náà ni torí èmi ni agent dáàdì baby phone. fún un pé kí n fi rent. ọkọ mi ló ń gbé bíi àdẹ tí ìṣetán láti kúrò mi. gbogbo ẹrù ni wọ́n ti kókò ń bẹ̀. ẹ wọlé kẹwàá o kó kúrò mú. ẹ ẹ yé lórí bàtà mi jẹ́ ah dáràn ẹ gbà mí àǹtí ṣé àwa sì rí ṣá. madam ẹ ẹ ní any problem ẹ jẹ́ ká máa lọ tiwa ẹ ẹ ní any problem. ẹ ní agbẹ̀rẹ̀ Yeah. Yeah. Um, um. switched off. Yeah! Larry, Larry, àjọsọ báyìí. Àjọsọ. Ẹ àǹtí. Láàmì gbogbo ilé ìṣẹ̀lẹ̀ lẹ́ sọ let mi. Lẹ me. Let fi film more. yẹ kó mọ̀ pé mi náà lámúmọ́ra gbogbo nǹkan tó tó yẹ. Àwọn ẹ̀rù ló ń bà mí kó bàá má pò nǹkan sínú oúnjẹ fún ẹ torí ó sọ fún mi wípé tí bá fi lè sọ kọ́kọ́ fún ẹ òun á rí pé òun pa ẹ́ kó tó kò nínú ilé yìí iye lèun ṣe bèbí náà èmi náà gbà kámú mo gbà fọlọ́hún wípé iṣẹ́ èrè èrè èrè ẹ̀ṣẹ̀ mi ni mò ń jẹ torí désìrè ò ṣẹ̀ mí ọmọ dáadáa ni désìrè mo yan désìrè jẹ ah mo yan jẹ òun ló jẹ́ kójú èmi náà rí ìtorí yìí. Eh! Ah! Ah! mo ń bọ̀ ibo ló lọ. mo dá mi lójú pé kò tí ì lè travel. Ah, ẹ jẹ́ n wà lọ mo ń wà lọ mo ní láti wà lọ. má wà lọ. má wà lọ iná tó ń jó mi lábẹ́ aṣọ ẹ̀ mọ́ eh. ah! owó tó wọ́kù lákàntì mi kò ṣe kékeré wọ́n lè dábẹ́ jẹ́ dún ánilẹ̀ ah! má wà lọ mo ń bọ̀. ọmọ bọ́ níkẹ̀ẹ́ ṣé pé gbogbo owó tó ń rí láàrin ló lọ́ kọ fún ah. bàbá mọ̀ jẹ́ wọ̀ ló wá parọ́ fáwa ló ní ẹ mò ń pò pọ̀ mò ń pò pọ̀ kí ló ń pò pọ̀ ọwọ́ afẹ́ kówó fẹ́ tíra fún mi ọfẹ́ lọ sí ìlú èbó kó o fà wá lẹ́nu rìsẹ̀sán kọjọ́ láké sórílẹ̀ ayé rẹ báyìí ọwọ́ lọ wá padà ọwọ́ sọ̀rọ̀ rẹ di bllb bó ṣe lọ ló ṣe bọ̀ wó bó ṣe wá ń wò ní ìsìn. babe Hmm. kò yẹ kó jẹ́ wọ́n eh? ẹ́ ọmọ ah, bonike kò yẹ kó jẹ́ wọ́n rárá ìwọ máa ní terminator hmm. smart lady hmm. iron lady all network intelligent lady ọmọ kan ṣoṣo tí yẹ ẹ pé ní children you are a fool yes a big fool that is who you are so ìwọ lè jókòó síbí báyìí kó máa sún pé gbére láàrin ló wá ń kó gbogbo ẹ̀ fún nípò ẹ̀ ìwọ tó lọ gun ẹṣin lọ báyà èèyàn láàrin ló wá gun ẹṣin wá báyà lájà ẹ kí ló kìtẹ̀ ló lára bọ̀bọ̀ yẹn lọ ah. bọ̀bọ̀ olóòórùn yẹn mi ìmọ̀ nǹkan náà tó ṣe lára ẹ̀. àmọ́ ah, sọ bẹ́ẹ̀ sọmọ paláwọ̀ kàlà kí ni lọmọkùnrin. ẹ wọn pé kò dáa bẹ́ẹ̀yàn bá sì jẹ ẹni tí ò fáìn ìyá méjì ọ̀bọ̀dọ̀ jẹ ẹni ọkọ̀ fáìn kò lówó yóò ní nǹkan kan ọ̀rọ̀ bó ṣe wá ní ìsìnyírú lárí hun yóò ní ẹnu tó dùn yóò sì ní máikrófóònù tó dùn gbámú dáadáa ọwọ́ aráyé ẹ lóde the singer hmm. ó ti wá fi microphone ó ti fi kọrin kọrin kọrin hmm. ó ti fi kọrin débi gbì ó wá fi di ẹ jálẹ̀ wọ́n bó ṣe ń wò bí ọkọ̀ tí ẹ wọ̀ gbó. ó hmm. lè òkú kíní tá à ń wí ó kúndùn etí ò dáa. ẹ wá kí la fẹ́ ṣe sí. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó lè gbé ó lè gbà ó lè làwọn méjèèjì ẹ eh, ṣorí next time ṣorí bó ti kọ́ ẹ lọ́gbọ̀n sí ṣorí next time wọn náà wà wípé kọ̀ọ̀bù rí àá pé ó dáa bó ṣe kọ́ ẹ lọ́wọ́ tíjẹ lẹ́sìn ìwọ student ní ẹwájú ló àwa yìí ọdẹ ọpẹ ni àjọ plan àjòkó àsọ plan everything ṣé pàtàkì àjọ plan ìwọ ṣe yẹ. ọ̀rẹ́ mi tí mo sọ pé kó kọlà sóhun yẹn ó ló ń tún lọ èmi kọ́ la sọ. ó sọ lórí gan ó ṣe wá máa ọ̀rẹ́ máa mí ìtẹ̀ láìpẹ́ gbogbo wa ló máa gbé jáde. ìgboro <laughs> ah. ti ń ṣẹlẹ̀ já sí i sweetheart let me call you back. ẹyin àti bàjẹ́ ìṣá. jẹ́ sí i ẹ ní friday jẹ́ ká gbórí wọlé ká lọ dọ̀tí ojú ká lọ ṣe gbogbo ẹ̀ ní club wá wá wá kí ló ń ṣẹlẹ̀ náà. ṣé kò ń rẹ̀ yín ni ẹyin àti bàjẹ́ ìṣá ṣé kerosene ni yín ni. ọtí ò ń pagbo. ẹ ẹ ẹdún ẹdún ẹdún ìyá kerosene sórí wọn lójú mọ́rẹ́jì nǹkan o ìwọ mọ́rẹ́jì hanga ló fi gbalẹ̀ ọkọ lọ sórí àwọn abáṣe wàyí fàájì sì pọ̀ nù ayé ah. àwọn òsè fàájì títí títí a tún fi lọ́mọ lọ ní kọ́ńtà ló ní. àníbo là ń gborí wọ̀sẹ́. Oh, babe ó rántí bọ́bọ́ tó ń bá mi sọ̀rọ̀ yìí. ta ni. bọ́bọ́ tó ń pẹ̀lú ẹ̀mí the other time tó bínú kúrò mbẹ́. Oh, oh, ṣé yẹn irú yẹn tí ò lè náwó lọ́dọọdọ́ kò lè yá ṣùjọ́. <laughs> ẹ mọ̀ gbọ́ gift kò lè yá kéde sọ fẹ́ gbọ́ rẹ̀ yóò yà sùn kódà yóò yà yán yóò tún ya ẹ̀fọ́ pẹ̀lú ẹ̀ <laughs> gbogbo èlò rẹ̀ ó pè ẹ̀ wo bí oje níjẹ́ olómi mi jáde tágbà àjọ lọ sí náà papọ̀ sọrí bó ṣe wá ń sọ̀rọ̀ àmì di gala ni ní mọ̀ mú gbogbo ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ kí ni. bẹ́ẹ̀ bó hmm. ti lọ a tún lè gbàtọ owó ẹ a lè rí gbà. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má sọ bẹ́ẹ̀ tọ́ra ọ̀rọ̀ wọn bá lọ wọ̀ ọ̀kọ́ abẹ́fẹ́ kó má rè ni day to day. má tẹ̀ dáhùn jàre ọ̀rẹ́ mi. ní kò máa má rí. ṣé èèyàn máa rí rú bọ̀bọ̀ yìí. Eh? this cute guy. kí ọ̀sán pẹ́lẹ́ yóò yà. Eh, eh, ọ̀rẹ́ mi jọ jẹ́ kí n wo òògùn yẹn. why not. Ah, ah. ojú mi ò ń tàn mí jẹ. ṣé o jẹ iṣẹ́ rí. kórede kọ́ lélẹ̀ yìí. ẹ kórede. Ah, ayé le ọkùnrin níkà. wọ́n ti lọ yìí. ṣé kò ń ṣe kórede tí mo sọ fún ẹ lélẹ́yìn. ẹ ti gbàgbé ọ̀rẹ́ mi Désiré tí mo sọ pé ìyàpọ̀ ẹ̀ ló lè kúrò nílé ọkọ ẹ̀ tí mo sọ fún yín nígbà yẹn pé ìyàpọ̀ ẹ̀ máa tírì tẹ̀ dákun mọ́ bínú sí èso ọ̀rẹ́ rẹ tó ní ìyọkọ rẹ mọ́ fìtìnà tì rẹ̀ tó ló máa ń lù báyìí pé gbàgbé ìbá òtún sọ́dẹ̀ àpò ẹ̀wà. òun ni ṣẹ́rìgbà tó lé Desire kúrò nílé ọ̀dọ̀ mi ló wá hmm. ìgbà tó kọ mi ń bọ̀ láti London ni mo ní kí Desire máa lọ àti gbà yẹn báyìí ni mo dẹ̀ ti ń try nọ́mbà Desire tí ò lọ o òun lè lé ojú mi ò tàn mí jẹ kórèdè lè lé ọkọ Desire hmm. hmm. ah, kórèdè rèé mo sọ pé network ti já pọ̀ mo dẹ̀ ń fura sí bọ̀bọ̀ ọ̀yà pátá ti pàdé ẹ̀yẹn ní mi ti láìkẹ́ ni mo kàn ti wò wípé kò tiẹ̀ lè wà responsible ọjọ́ wo níyàwó ẹ̀ ṣe pọ̀ lẹ́nu tó ti ń sátẹ̀lú obìnrin káàkiri káàkiri káàkiri mo sọ mo sọ ìwọ ni ìwọ wá jókòó sórí fóònù tó ń ṣe lọ́bìdọ̀bì pẹ̀lú hm. má gbọ́ra ẹ o ah, ah, ọkùnrin ọkùnrin nílé ayé yìí adé tí yóò bá rí ejò torí ọkùnrin ó bẹ̀rẹ̀ kọ́ wọ́n bá pa ọkùnrin ẹ o kọ́ ẹ̀ṣẹ̀ wá lé jòun ọkùnrin ọkùnrin wọ́n lè bá tiyàn jẹ. ẹ̀yin dákun ọ̀rẹ́ mi owó tèmi ni mo fẹ́ yọ yìí wo èmi nífẹ̀ẹ́ rẹ mo lọ́ọ̀fù rẹ gan ni o ìwà nífẹ̀ẹ́ kí iye olórí ibú kan bá kọ́sọ̀ ọ̀rẹ́ mi di black panther mm. kọ́ bá wọn fojoojúmọ́ lù ọ́ dákun torí ọlọ́run ṣe rí ìwà àti bọ̀bọ́ òun òkú sí nǹkan kan tó ti dà yín bọ̀jọ́ ọmọ ọlọ́ba ìkíwọ náà ọmọ ọlọ́ba fàkàtí kẹ́ ẹ má pàdé mọ́. ṣé o tiẹ̀ rí ẹni tó bá máa fẹ́ kó rede. ó gbúdọ̀ jẹ́ obìnrin tó dúró dáadáa tó lẹ́sẹ̀ gidi ńlẹ̀ Rose. Ah! ìyá ò jẹ́ ẹnu lé ah, ó ti gbàgbé ni èmi ni èmi ọmọ bóníkẹ bẹ́ẹ̀sì èmi smart lady terminator ọmọ kan ṣoṣo tí ìyá ẹbí tó pè ní children èmi mo máa deal pẹ̀lú ìyá yẹn sóríru wọn wọn máa ń treat for kọ̀ọ̀kan ni wọ́n fi yẹn lẹ̀ má wọrí ọwọ́ tèmi. mo trọ́ọ̀tì rẹ ọ̀rẹ́ mi. èmi tún ṣe tó ajẹ́ pé yẹn ni mo ṣe ẹ wò ó tún lè bá wọn wí o. tó bá rí bákan náà. ẹ sọdà a tún Seki baba, seki baba. Seki baba, seki baba, seki baba. Àwọn ẹ̀dá òkùnkùn máa ń kan. Ọ̀rẹ́ mi. fún lẹ fún lẹ gbẹgbẹgbẹgbẹgbẹ ìyàwó kórede. a lè bá náwó ṣùgbọ́n mọ̀ fẹ́ lé. nonsense nínú ètò ẹbí so dem pepper o sì rí pepper tó so wọn bá àwọn gangan wá fi pepperoni hàn gbogbo pẹpẹ rẹ gbogbo ẹnájì rẹ gbolo wa kò sí sórí so rẹ báyìí wá di loss of commerce ọwọ àlọ ọwọ banks banks sí ọ lórí ṣé mọ tán ìmọ̀ràn tèmi fún ọ ní pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a jẹ́ rí ńgbà kan gbà táyé rẹ sun wọn sórí mọ́dúnlẹ̀ yìí o kó o mẹ́họ kó o wá ibi tó dáa kó o lọ sá lọ torí tí kọ́ rẹ dé bá gbá ọ mú ó sì mọ̀ pé àgbàdo tẹ̀lé sì mọ̀ pé ìyá rẹ̀ tẹ́lẹ̀ náà àfi tẹnutẹnu sọ fún ọ pàjẹ́ níyà wọn. wo yóò jẹ́ òtútù ní àwọn ọ̀rẹ́ tó rò pọ́ndé yìí wò ó di kàlákìnì kílẹ̀ tó mọ́ kó o sá lọ kó o mọ́jọ́ rí ọmọ. ọdẹ kẹ́ni. Sara. Dẹ̀. Ṣé ti wá rìn ìdìmọ́ta rẹ̀? Tàbá bínú mo mọ̀ bó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Kò kí ṣe ẹjọ́ èmi náà. Mo ní kí wo bóyá mo máa já síbi tó dáa ní mi. Mo pé ibi tó máa já sí lélẹ́yẹ ṣàánú mi ẹ̀ lè fi mí lẹ̀ I don't have anywhere to go to. Oh. bẹ̀rẹ̀ onídàtí bí a wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ra fẹ́ tẹ́ka bí ìbẹ̀rẹ̀ onídàtí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. mo fẹ́ kí wọ́n understand me kò síbi tí mo fẹ́ lọ. àkósáyè bí a ti kósáyè bí báyìí bí báyìí ìwọ àwọn ò lè gbé bí o wá ẹ̀sùn tó lọ pé ò lè gbé bí o ibi yìí níbi táwa ń dá owó ta fi ń sanwó ilé àwọn táwọn lówó lọ́wọ́ tá a manage níwọ̀n tó dẹ̀ wà nílé olówó tó jẹ́ pé òun gbẹ́lẹ̀ òun tó jẹ́ òun tó jẹ́ òun tó jẹ́ wá bẹ́ irọ́ fáwọn àbí ọ̀nà dúró bí o. orí o sọ́ra ẹni yẹ mímọ̀ lọ́fà tí bí ọmọ àbíjà wọ́n bí yẹ́mi ò bọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ̀ pọ́n náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ ní kinní kan oníbo la fẹ́ tí ọ̀ sí wọ́n èmi ti tì ọ́ títì ti pẹ́ mo ti tì ọ́ títì tó ọ̀rọ̀ ojú ní ìsìn lòun òbí ẹyin tí ọ̀la ta yìí torí tí o bá sọ̀rọ̀ sí ọ̀hẹ́ lọ kápárù bí ọ̀fọ́n ọlọ́mọ yìí nísìn lọ́wọ́ àti ti bí ewé egúre ẹ ló ṣe ti pọ̀ lóbì kan kàdá yé bá tó bá yá ní ìṣẹ́wọ̀n ní ẹ èèyàn sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ dákun mọ́ bínú gbò lọ́wọ́ ṣe mo jẹ́ ní owó rẹ̀ rí. èmi ò bá dùn yìí náìsì sọrí bọ́ bá pẹ́ ibi tó dúró sí ọlọ́ọ̀ fẹ́ tíráfù tẹ̀lé wà láì bọ́ bá lọ mọ́tò sí morocco six pay ni wọ́n gbé ọ̀wọ̀ wo ó pè dẹ́sàtì yìí ebi ní ọ̀pọ̀ ọkù bọ́ọ̀ pẹ́ hàn ya tira bingo tí ẹ ọ̀tá mi tọ̀ wà. ẹ jáàsì. ẹ lè ṣe báyìí sí mi yẹ ayé mi ti padà bàjẹ́ ẹ ah. ah. eh, kẹ́bì. Eh, eh, stop that! Just only again explain to who? Please, I can explain. Explain what? Báwo àwọn stop babi I'm so sorry. You were a ti tú. Gbogbo nǹkan mi ni màá gbà lọ́yà ọ́fíìsà. Òun rèé arrest ẹ̀. Hey madam. Uh, that you keep quiet right now because anything you say will be used against the God of law. He's my husband. I'm not your husband. Oh, I can never be your husband. Go, go for me. Hey, arrest her. Eh? Baby, why you doing this to Tani me? baby, I'm burúkú lele. O de jọ pọ mi. Wàá bá baby ẹ Take me away. Hey, jẹ́ ẹ kí tọ́ba kú sí ọdẹ. Ẹ Baby, please. Tani baby tán ibo ló wà ó yá ṣèkà ṣèkà ṣèkà bó ti wà ń tà ó dàbọ̀. Yesire jọ torí Ọlọ́run má bínú sí mi. Mi ò mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ fún mi nígbà yẹn lójú òótọ́. Mi ò mọ̀ pé mọ́mí ń parọ́ fún mi. Mọ́mí fúnra wọn ló jẹ́wọ́ fún mi pé àwọn làwọn ń parọ́. Please fi ẹnu ara wọn jẹ́wọ́ fún ẹ nígbà wọn kúrọ́. honestly àwọn fúnra wọn ń wá bó ṣe máa apologize fún ẹ. ìwọ lọ́hùn mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó sí lẹ́yìn alábòsí ṣé pé mọ́mí lè jẹ́wọ́ fún ẹ. àwọn kan ń wá bó ṣe máa apologize fún ẹ. mọ́mí ò ṣẹ̀ mí o wọ́n sún mi dé ilé ayọ̀ mi ni o mi ìbínú o. ìgbà tó yọ lọ́hùn mo mọ understand kó o ń bínú this is. Uh, kí ló ṣe. I I I still love you. You still love. And I want you to come back to me. Kóredé, ṣé ojú ń dùn ẹ ni? Jẹ́ ká tẹ̀gbà pé òórí kùn mí, ṣé ò rọ́wọ́ mi I'm married. Mi ìbínú sí ẹ, mi ìdẹ̀bínú sí ìyá ẹ náà, but kò sọ́nà ń bẹ̀, kó bá tiẹ̀ kó máa lọ. Yeah, I'm lọkọ mi ti jẹ kó gbẹni ẹja kẹ o jẹ kó rí ẹ pé o. ọkọ ọkọ mi meet my ex-husband Korede oh. Korede meet my husband. Mr. Korede. Korede ọkọ mi lè má lówó tó ẹ o ṣùgbọ́n ọkọ mi fún mi ní ìfọkànbalẹ̀ baby jẹ́ ká máa lọ. Please.